وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولغب الله وفي وذكر كيما بلوري لدي يصوي وبناني أدعوكم إليكي سميما سوى أبي أبرا أبي أريد كان لنتني فور لروه duk ba sai kwansa yi labe bulun walon mabatun wa mata shahuna illa an ya sha Allah rabbul alamin ẹ̀yìn olè fẹ́ǹkà kan àfin tí èmi ọlọ́run bá fẹ́ ẹ̀fin tí ẹ bá fẹ́ tí mi ọlọ́run bá fẹ́ tí mo bá fẹ́ ní ọ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n mo bá fẹ́ kò sẹ́rì kan tí ó sọ pé ọmọ sẹ́rẹ̀ owó ọlọ́run ká máa rẹ̀ bí aṣọ yí abẹ́lẹ́wọ̀n bọ́lá èyí tó kúta ń lò ní sẹ̀mí ayé wa ká máa lò pẹ̀lú ká má lò pẹ̀lú ìbànújẹ́ ká má lò pẹ̀lú ìpánikẹ́kẹ́ ààyè tí a wà yí ààyè tí a fi ń ṣe kátàkárà ní abẹ́lẹ́mọ̀ Allah subhanahu wa ta'ala bọ́n mọ́sálá ìfi àlùbáríkà púpọ̀ sínú tí iṣẹ́ wa káríbá ti wa ọmọ pàwọ́ ẹjọ́ ká mọ́ pàwọ́ ọ̀ràn kàmọ́pọ̀ owó ààrẹ kó fún wa dé ìfàyàbalẹ̀ èyí tí ó pé lẹ́ni pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run Allahu subhanahu wa ta'ala a tún ma tẹ̀síwájú lẹ́ni tí ó ń fún wa ní àmàmà ó sì ń sí ara ẹni létí gẹ́gẹ́ bá ti rí lọ́rọ̀ nẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam في حديث أبي رقية تميمي الداري الفلسطيني رحمة الله عليه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة الدين النصيحة الدين النصيحة النبي الإسلام فيها من الله أسن فيها ما تعليني جيتا من فريني لندفن قريب اليوم الدين يري لا يصده كما يصده الحديد إذا أصابه الماء كما جاء في بعض الأثر ومن بكة ومن لغمه gẹ́gẹ́ bí irinṣẹ́ ma ń lógun ńgbà tí a bá fi sínú tómi bá kàn irinṣẹ́ bá fẹ́ kó bàjẹ́ kó tètè bàjẹ́ ẹjù sínú omi tómi bá pẹ́ gbírin irin bá pẹ́ nínú omi tó bá yá kò ní lé agbára jẹ́ irin mọ́ agbára bí yẹ̀pẹ̀ ní òkú fóònù irinṣẹ́ strong tó ṣùgbọ́n tí ò bá rí omi rárá bí tí máa abẹ́lẹ̀ sọ pé ma strong bí fi so ọkàn ọmọ èdè ènìyàn òun náà máa dọ̀tí ọmọ dípẹ́ta especially nígbà tí àìmọ̀ kan bá tó kọrọ bí tí ẹ̀ tó sọ̀rọ̀ àdìẹ̀ sí ti ọlọ́run ọba fẹ́ kí a wá sí láyé agbọ̀dọ̀ máa ṣe ra ilé tí káàkì máa pẹ̀lẹ́ ní káàkìyèsí torí pé mo ṣe náà lò fún wa sí gbogbo ẹ̀ ìgbìyànjú ńlá ni ẹni àkọ́kọ́ tí ọlọ́run ọba kọ́ dá inú ayé àtàtí kà fún wa lórí ìjókòó iná ní sáàtú ní èdè lárúbáwá olóòlùwọ́wọ́ Ádámù alayhi salatu wassalam ìṣẹ́tọ́ lágbára ni ẹni kó ṣerú ẹ̀ síwájú ọlọ́run kò ìṣẹ́ dákọ̀ tó kó lè ṣerú ẹ̀ lẹ́yìn ọlọ́run ọba tí òwú ẹnìkan kọ́ sí kó tó ìyàwòrán èèyàn ó ti wà ń bì kan ọlọ́run wa mú ń bẹ̀ òun náà ti dá sí ẹ̀kọ́ sí gbogbo bí ara sáwọn ọmọ ìdí nìyẹn padà wá ń dá láyé ní ara àwọn àwòrán tọ́lọ́mọ bá ti dá ni kódà bí bá àwọn nǹkan gùn airplane ló jẹ́ ni rocket ló jẹ́ ni helicopter ló jẹ́ ni submarine lábẹ́ omi ni dédé bí àwọn mọ́tò rí nì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ à ń kọ́pì sí ọlọ́run pé ọlọ́ndà nǹkan báyìí àwọn náà dá báyìí ọlọ́ndà nǹkan báyìí àwọn náà dá báyìí àwọn náà ṣe wẹ̀ báyìí àwòrán rẹ̀ á mú látara nǹkan lọ́n ti dá ṣùgbọ́n lọ́mọ ò mú àwòrán nǹkan kan nínú tó dá lọ́dọ̀ ẹni bọ́ọ̀nì òun náà ló ní àwòrán òun náà ló dẹ́dá ọlọ́run bá wá dá wa sórí ilẹ̀ látara bàbá kan nì ẹ wá wo iye tí ó jáde látara bàbá náà dáàmọ̀ ẹ̀rí pé gọ́ọ̀mẹ́ndẹ̀ jẹmọ́ dọ́lọ̀ wá torí ẹ̀dá bàbá ní tó torí ẹ̀ fún ní àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ tí dérí àwọn tán bá ní sọ́rọ̀ àtẹ̀yìnbẹ̀ ń bọ́ wa èròǹgbà kan oṣù náà ni ẹ̀rí èròǹgbà kan ni èròǹgbà ẹ̀dẹ̀ lágbára àti síríṣì kan òun náà lọ́lọ́mọ bá gbà lérò tó fi mú wa wá sáyé a sì lè mọ́ka ayé àyè fún wa tàbá ti gbàgbé ìpìlẹ̀ tọ́lọ̀ nítorí ẹ̀ ní káwá sáyé àwọn àtàn ìyá wọn bàbá wa àtàwọn táwà náà bí tàkà lórí ayé lọ kúndùkú tàbá gbàgbé ẹ̀ aláìsí méjì mẹ́ ẹ̀rìn yóò blímù ààrẹ pé kí lòun wá sáyé fún ọlọ́mọdé bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sáwà ẹ̀dá sì wá lò ń bí kìí ṣe tó pọ̀ rẹpẹtẹ ẹ̀mọ́ lè jẹ́ níjọ́ bá ti bímọ sáyé jọmọ́ tó dé gbóòlù mọ́mí ayé 24 hours wákàtí mẹ́rìnlélógún ó kọjá lé lórí ọjọ́ tí ó pàdé ọjọ́ tí ó wọ sàárè ń súnmọ́ sí ni kò dẹ́kù ma àti kò lé ó dẹ́kù sí sọmọ́ wá lọ́ọ̀sẹ̀ kan láyé ọ̀sẹ̀ kan ti kúrò lóhun tí ọlọ́run dẹ́ni fún tọ́lọ́run fún pé yóò lónìí wá lóṣù kan ọlọ́dún kan bó tó wá ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ náà ẹ̀rì tí ìbá ìpé tákà wọ́n máa sanra wá jẹ́ ní ìmọ̀ sọ pé ọlọ́run jẹ́ mi ogun <laughs> ẹ̀mí ogun ẹ̀mí ń kúrú ni wàláhì ẹ̀mí ń kúrú ni ìmọ̀kù sẹ́ni tí wọ́n sọ wọ́n pé sọ ẹni ní gbóró sí i ọlọ́run gbogbo ẹ̀ dáadáa pátá la lè fi fọ́nì táì láyọ̀ sẹ̀gbìn mú náà sa àtàn wọ́n láyọ̀ sa àfihàn wákàtí kan ò lè lékún àdìsẹ́ táì kò lè dínkù nígbà bá ti bù fún yín náà òun náà lè lò sọ àti ìwà dáyé tí wọ́n ti bu àsìkò fún wa ní oyún ìyá wa kábàdí àbíyèsí abdullahi mọ̀sánwó ìtàbí abdulrahman رضي الله تعالى عنه وأرضاه ولا حديث صادق وصحيح اتفقوا على صيغته البخاري ومسلم hadith sọ́rọ̀ láti àní ànábì nígbà ọmọ bá ti pé ọmọ kí ní ọmọ ogójì oṣù mẹ́rin nínú ìyá ẹ̀ bí oṣù mẹ́ta ti ń kápẹ́ ní ogójì ọjọ́ àkọ́kọ́ ogójì ọjọ́ ẹ̀kejì ogójì ọjọ́ ẹ̀kẹta 120 days ni oṣù mẹ́rin ní fún wa oṣù mẹ́ta ẹ́ àbí mẹ́rin mẹ́rin náà ni ayọ̀ bàbá ti kóṣù mẹ́rin nínú ìyá wa Ànábì sallallahu alaihi wasallam olọ́lọ́wọ́ bá jẹ́ kó yé ń pé ọlọ́wọ́ pa àwọn màláíkà láṣẹ kápọ̀ nǹkan mẹ́rin fún kápọ̀ nǹkan mẹ́rin fún ajaluhu wariskuhu sa'idun kana amshafi nígbà wo ni ó lò láyé láti gbà ti wà lọ́mọ 120 days ọmọ ọgọ́fà ọdún àọjọ́ ọgọ́fà ọjọ́ náà ya ní oṣù mẹ́rin ó ti kọ̀ǹkan mẹ́rin yẹ fún wọn gbàwó lọ lò ẹ́ lọ́n ti bú kalẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ mi ogun táǹtọ́ mi átàǹtọ́ra wá nù kọ̀ǹfàmù kò gùn tó ń dékù sí ẹ̀rẹ̀ ìjọba ti bí ọ ìjọ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ka sí níyì nígbà ọ̀rá káàdì sórí fóònù rẹ̀ tọ́sí ń lò tọ́ pèèyàn ọ̀ pèèyàn tí kírẹ́dìtì ń pọ̀ sí ní àfíndékù wọn lówó jóná bí ẹni rẹ̀ kò sínú mọ́tò tó fúlù ẹni kò sì gbé jáde kò wá jama kéko yóò máa dẹ́kù ẹ́ ó dà possibility kó dẹ́kù tó wà ebi kó bá pẹ́nu táǹkì téèyàn ló náà yóò máa dry ìwé tí mo dry dẹ̀rí ìyẹn lè má fílì ẹ̀ púpọ̀ but yóò máa dry nọ́ọ̀tù sọ́kàn pé ọ̀wá ń wà káàkiri ọ̀ọ̀tì yálé epo sọ̀rọ̀ pé ìgbà kan náà ní ọ̀sán òdùwà limited so bẹ́ẹ̀ lẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí tọ́lọ́wọ́ bá dá fún kálukú wa yìí tó kéré ní wa ní àbí ìtọ́lò ń dàgbà ẹ̀mí ògùn o ẹ̀mọ́jà sanra wa o ó ń lékù ní day by day bọ́n bá ti bí ẹ wọ́n ti ìka táìmù fún ọ ìmọ́jú abá ti wáyé ìjọ ìlàkẹ́ nílò nù táìmù tọ́lọ̀ ńlá lò pàtàkì lọ́lọ́ fún mi kan kọjú orí ẹ̀ kí ni ó lò láyé ní alukùránì nǹkan pé láyé pẹ̀lú ìmọ̀ náà sọ àmàta ni kò ní kú ọ̀tún lá kápá yín lè ní no ẹ̀ ń lo táìmù yẹn tán kò sì ní bí ọ̀tún lá kẹ́ni ká sọ ìjọ mẹ́rin wọn lọ wọ́n láyé ọ̀tún àfihàn àdébẹ́kù àti nílé fún bákan náà rizquhu kí ni ó máa jẹ́ àṣìkí fún yín kí lẹ́ ní nítẹ́ ní ní gbogbo ẹ̀ pátá ló ti wà lákọọ́lẹ̀ kò bẹ̀dá sí ìhùn sórí bẹ́ẹ̀dì kó máa hàn án lórúkọ pé tọ́lọ́m bá ti ní ní wọ́n ní náà nù ọlọ́run gba ayé kalẹ̀ bá ṣùgbọ́n kò túmọ̀ sí pé wa bá gbìyànjú à ń kọjá tọ́lọ́m lánìí ṣùgbọ́n lọ́n fẹ́ ká gbìyànjú ọwọ́ pa gbìyànjú nǹkan lásán babaláníyàn tó da bí bàtà fún sinọ́ọ̀nù náà yorùbá ti máa ń sọ̀rọ̀ wọn ní sílẹ̀ sílẹ̀ ńkọ́ ojú àrí òsì adébíyànjú tá à ń ṣe ní yóò kọ́ ka wúwo àkànyè máa wá àkànyè ní sẹ́kọ́ lówó ọba aráfá ẹ̀dá kò sí sẹ́ lówó di tó dà yìí agbára kí ló ní ó lè gbé símẹ́ǹtì méjì pọ̀ ni ẹ́ ọlọ́sìn kádàrá pálágbára gbogbo àwọn náà dúnú lórí inú wá ń dùn gbogbo tí ń lò wá lórí ọlọ́mọdé àríbà ní jẹ́lá sáré o máyé fà tó jáde lẹ́nu rẹ̀ láyéláyé o gbogbo ibi agbìyànjú ni èmi náà fi ní sí mo ní gbólóyẹ bí ọlọ́run púpọ̀ o wọ́n sọ gbólóyẹ láyéláyé rẹ o àmọ̀nà tó tó sí láyé o bí ẹ̀ bá kọ́rọ̀ ronú ọkàn rẹ gbẹ pé nítorí gbìyànjú ni o mìíràn fara ní jáfara ní o kíní kan ní o wọ́n máa sọ bẹ́ẹ̀ wọ́n gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ìgbìyànjú rẹ ò ní mí lẹ́gbẹ́ àwọn tí wọ́n bá ju ẹ lọ tí wọ́n rí nǹkan kan kó jọ láyé ọ̀sọ̀pọ̀ dúpẹ́ fọ́lọ́n dúpẹ́ fọ́lọ́n ọlọ́run bí a gbìyànjú ṣùgbọ́n gbìyànjú ọ̀tọ̀ ẹ́ fọ́lọ́run ṣe kí ni o kó sáyẹ̀nsì ọ̀tọ̀ tí a gbìyànjú tó sọ́nà ní tọ́ dáàmú fọ́lọ́run bá sáyẹ̀nsì ó kàn ṣe náà ni lọ́mọ ìlà fi máa ń tọrọ fọ́lọ́run mọ́tọ́ láìpẹ́ àlùbáríkà sí ṣe wa àlùbáríkà náà ni pé ibi àkédé kó jù bẹ́ẹ̀ lọ fọ́lọ́run kó mọ́tọ́ láì ṣe bẹ́ẹ̀ fún wa bóyá tá a bá ti ṣe náà kálùbáríkà ó wọ̀ ọ́ jama ní pàtàkì o oníkọrú náà gbólóhùn tó sọ tó bí ọlọ́mọ bá náà nígbà táwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti àwọn aráàlú wọn àti wọ́n jọ ń tẹ̀lé Mùsá ẹ̀jẹ̀ bí ìtàn àtàwọn àfáà máa ń sọ fún wa wọ́n nínú àwọn tó mọ àtúpẹ́ tó mọ ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ bá nàbì Mùsá táwọn sí àtàwòrán ẹni tó mọ̀ tó mọ̀ kájù wọ́n ní kọ́rú náà jẹ́ kanú wọn ṣùgbọ́n òrùbá tí kò lọ́nà gbégbà àdúgbò àti múlẹ̀ ó sábà ń dààmú àlọ́ ìmọ̀ ọ̀sá pé yóò láàmà sí eré ìdá tí ẹ̀ bá ń bẹ lọ́n pé ọ̀rọ̀ yìí búta kọ́rọ̀ yìí yá rọ̀ <laughs> ẹ́ ọlọ́dún mi mọ́tà lọ pé sáà ṣe sùúrù ẹ̀ máa ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ tọ́bá máa sábà béèrè àmì ìyanu lọ́dọ̀ àwọn ànábì wọn nígbà ìjọ ìyà tẹ̀tẹ́ ló máa ń padà yanjú ẹ̀ torí àwọn wọn béèrè ànábì ọlọ́run wọ́n máa ń ṣe kíni o wọ́n máa ń fún wọn sùúrù wọ́n máa ń fún wọn sùúrù ẹ̀ tó bá dé tọ́sẹ̀ lè mẹ̀ntẹ́ni ẹ̀ tẹ̀lẹ̀sán ànábì tẹ̀lẹ̀sán ànábì Ìsá tẹ̀lẹ̀sán ya ọ̀rọ̀ fún kọ́rú náà tán ẹ̀rí àwọn tí wọ́n wá àwọn ìdèwà àti òfẹ́sọ́ gbàgbé gbanijọ wà pẹ̀lú ànábì ọlọ́run nígbà tí òsì yẹ tí òsì múmú láti rán lọ́jú dáńté gbogbo ẹ̀ àyẹ̀ wá fún lágbọ́nà tó wà tẹ́bi sí ma átákàlọ́rù dárọ̀ lè àfírọ̀ owó tọ́lọ́mọ bá fún ẹ dúkìá tọ́lọ́mọ bá gbélé ẹ lọ́wọ́ èròǹgbà rẹ àkọ́kọ́ látara owó yẹn jẹ́ kó jẹ́ àrùkìyànà bó lọ́ ti sì kí àyè tó dá fúnra rẹ lẹ́yìn ikú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà lówó lú ilé ní àtọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti lówó táwọn máa ń kíkà fọ́ sọ́lọ́ ni wọ́n yìí rántí pé ọjọ́ iwájú wọn ni bí wọ́n ṣe fi owó yẹn dé ààyè tó dáa mọ́lẹ̀ àyè ń bẹ lọ́hùn iṣẹ́ ọwọ́ ní láyé lẹ́sì fi sì ọ̀rẹ́ ẹ̀rì a ń sọ fúnkọ́ ọdún náà bẹ́ẹ̀ pé wà tábí fi ma àtàkà lọ́hù dára lè àkírọ̀ àkọ́kọ́ àjẹ́ndà èròǹgbà ẹ látara owó tọ́lọ́ fún ẹ ọ̀rọ̀ tọ́lọ́ ọba fún ẹ ìrẹ́kọ́rùn-ún jẹ́ kó já pé wà fi sì ààyè tó dáa fúnra rẹ lọ́hùn ẹ̀rì ibi ọmọdé ń lọ bí àgbà ń lọ wọ́n níbi ó lọ bí àgbà rí àgbà nìkan tí ń lọ bẹ̀ ọmọ àkókò náà lọ ẹ̀mọ yẹn ọmọdé òdúró gbó pọ̀ wọ́n ń pọnra wa lé ní parúgbó ní nkú parúgbó ní nkú ẹ̀nà ọmọ fífi ẹni wò kú. wàtàgì fi máa àtàkà lọ́hù dárọ̀ lẹ́ àfihàn ilé ìtọ̀hún kọ́kọ́ sì kí ọ̀rẹ́ náà wàlá tánṣà náà fi bàtàmínà dúnìyà mọ́ wàá gbàgbé ìpín rẹ̀ náà láyé pé wàá jẹ wàá mú wàá ná wàá lò àtàǹfààní bá ń rìn at the same time wà dá sí mọ̀lẹ́bí wà dá sí ọwà dá sẹ́yìn wọ́n ó gbánú ayé rẹ̀ àníkọ́ torí pọ́ sí kí alìkìyàmà kọ gbàgbé dáadáa rẹ̀ láyé wọ́n ìtorí dáadáa rẹ̀ láyé kọ gbàgbé pé ọfẹ́kọ̀ọ́ náà dáa jẹ́ kí méjèèjì balance papọ̀ wà áṣìn kama áṣàn ọlọ́run ilẹ̀ yìí wà dá sáwọn èèyàn látara dúkìá tọ́lọ́mọ bá fún ọ àní ọkú bára rẹ̀ nítorí sáwọn gbìyànjú lè fún àtàbà súnmọ́ alásùnmọ́ alásùnmọ́ alásùnmọ́ ìyẹn súnmọ́ níbi rẹ̀ ní lọ́wọ́ mọ́jọ máa fi lè pọ̀ wúlò ìgbòtọ́lọ̀ ṣe fún ọ pátá ara rẹ̀ nìkan lọ́mà ọ̀rí tí wọ́n rù wà á sí ní kama asana lọ́hù ilẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn bọ́lọ̀ ṣe ṣe dáadáa sí wọn náà wà látàbò gẹ́lẹ́ fasada fi ọ̀rìn má fi owó rẹ̀ ràn bàjẹ́ lọ́wọ́ má fi owó rẹ̀ ṣẹbọ má fi owó rẹ̀ ṣoṣà má fi dúkìá tọ́lọ́mọ bá fún ẹkọ́ yìí sì fi mọ́ fi ran àdádálẹ̀ lọ́wọ́ ẹ̀rí inna Allaha la yuhibbul mufsidin irúgbẹ́ ni a bá kólúkí afún ní máa ń sèbàjẹ́ ọlọ́wọ̀ nífẹ̀ẹ́ wọn ẹni tọ́lọ́wọ̀ báyìí ti nífẹ̀ẹ́ kó máa retí tí ó bà nínú jẹ́ ẹni táìm bọ́bá lùpá rọ̀ ń dá fún ẹ <laughs> lábúrú ní òsì ń ṣe kí ni o ń ẹ̀hẹ̀ ń gbáradì lọ́wọ́ ni so inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá lè jẹ́ ẹ̀dá fún àmọ́ràn tí àwọn tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ láàrin àwọn ọmọlẹ́yìn àmẹ́bì Musa ní tí wọ́n fún kọ́ọ́rú náà nìyẹn sámọ̀nà dáadáa ní àbí ọ̀dá ẹjẹ́ ká gbọ́ sí baba lè wa tó fi sọ̀rọ̀ kí ló sọ kọ́lá innama tí ẹ bá lórí wípé bá ní tó fi kó dúkìá yọ ẹni yẹ kẹ́nà sọ bí ó ṣe náà fún lọ́sí wà àti náà fún ẹ̀sìn ilẹ̀ jẹ́ ìsìn agbárí ìní tó pé orí ìní tó pé ìgbìyànjú mi mo fi kó ogun ẹ̀jọ́ bíbí sọ̀rọ̀ nìta ọlọ́mọ bá wa ń dá lóhùn pé ọwọ́lá ni yàlámù أن الله قد أهلك الذين من قبله من القرون من هو أشد منهم قوة وأكثر جمعا فلا يسأل عن ذنوبهم المجرمون ọlọ́run kò yí ẹni ìrẹ́kọ́ ọdún náà ìmọ̀ rẹ ìgbìyànjú rẹ akitiyan rẹ ìwọ̀n ìkó dúkìá jọ àbí ọlọ́run sáìsì sọ́ọ̀mọ̀ fáwọn kan bẹ tí wọ́n ti sáyé bì fọ́ rẹ tí wọ́n lépa láyá bí ìrájò ẹnu téyì ó lágbára àti ṣiṣẹ́ kánlá láàfíà láti kó dúkìá jọ wọ́n lágbára jù ọ lọ kódà àmì ètò mẹ́ta tó kó dúkìá jọ jù ọ lọ nígbà wọn náà ṣe rí burúkú ìdíwọ́ náà ṣe yìí ìjọ sí ìyá wọn máa dé àríbá bẹ́ẹ̀ni ìta tó lè péré ní ọlọ́run pé wáì tó fi kẹ́ wọn wáì tó fi kásọ̀ kẹ́ kúrò lára wọn lábàṣọ yìí lọ aṣọ kẹ́ ń ká kúrò lára tiẹ̀ náà bọ́lọ̀ ṣe kí ìyà tó fi jẹ́ fèrè àwọn ó kì í délédélé fún wa lọ́ni bàtẹ́ ní kílẹ̀ olùlànà kó gbé ilé e yẹn àti gbogbo dúkìá tó lò ní ilẹ̀ gbé ogun ọ̀nà papọ̀ gbére ò bá gbé wọ mi tí ọlọ́run bá mọ́ dálé kọ́ àìsàn ló sẹ́ẹ̀lì ẹ̀ sí ọ̀la wọ́n gbogbo ayé ń tì tí wọ́n mọ̀ pé báyìí báyìí ni ìgbé gbogbo owó ni orí àìsàn náà lọ náà sí ọ̀sì kú àwọn ọ̀rẹ́ tó jẹ gbèsè ilẹ̀ kan tó lọ ìwọ ní kọ́lọ́mọ̀ ọ̀ka ìwọ ní òsì tán ìwọ ní òsì rí tó látara ilé àmọ́ náà ni àrísù ẹnu tí wọ́n kọ́ lẹ̀ fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ni òun náà ní tẹ́dà ò ní láyé àníṣàlá ìmọ̀ ní tá à ń ṣe ṣùgbọ́n ní tẹ́dà ò jẹ́ ọlọ́mọ ọba ṣùgbọ́n ó ti kọ́ lẹ̀ lẹ́yìn òní fún wa láǹfààní ká máa sáré kéré eré sáré àmì dúkìá láti máa wá sí ẹbọ láti máa jẹjẹkújẹ láti máa ṣèṣekúṣe lámàlẹ̀ sí gbẹ́rẹ́gbẹ́rẹ́ ìrọ̀ gbogbo ẹ̀ bá dé ìdí ò bá sàfihàn bèbí ilé yìí ọ̀sà tí ò lè ran ọba tó dá yìí ọba tó sì dá yìí lè kọ̀kan dá yìí sáyé kún dúkú pé kí kálukú kan máa lo láìpọ̀ ẹ̀ no ẹ̀ ń sáyé káàkà máa sa kọ́dárì láyé azza wa jalla al-kawni lábẹ́ kádàrà tọ́lọ́wọ́n bá ti dá máa yìí ni kò sẹ́ni tó wá sáyé tí ò tẹ́ gbà àkọsílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀nà tó àjẹgbà gbà àkọsílẹ̀ ní kò dín ní lẹ́bù bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ́ kádàrá kan ti kọ́ wá sáyé bíi paul ká tó dénú oyún ìyá wa ìyẹn náà pèrè àtẹ̀lérò la am tọ́rọ̀ bá débi àti sọ̀rọ̀ ògbàgbọ́ àmọ́ sọ́lọ́ tẹ wájú ọ̀rọ̀ fíkì mo la fẹ́ sọ lé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọnú ara wọn. ọ̀dọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì ta gba kádàrá ta tẹ́rí gba kádàrá látọ̀dọ̀ ọlọ́run òní sínú òyà wa sínú òyà wa nìyà lọ́bì ni wọ́n kọ̀ǹkan mẹ́rin ajálù wọ̀rísgò sẹ́kéyọ̀n yẹkúnnù ọ̀sẹ̀ àìdẹ̀ ọjọ́ orí ẹ̀dẹ̀ lò láyé lè lékún kò lè dékù àti sọ̀rọ̀ lórí yé ìsáájú ẹ̀rì sàpẹ́rẹ́ bí wọ́n lè fi gbólógún sí nǹkan fún ẹ̀rẹ́ atákàlámàgbò gbólógún rẹ̀ gbólógún lẹ́gbẹ̀rún ọdún láyé bákàlámàgbò lẹ́gbẹ̀rún ọdún láyé kò sàìkú láyé lẹ́gbẹ̀rún gbólógún wá lọ wá orí àkàlámàgbò wá ẹ̀ ń tara yé ni àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tó ajogún bá nílẹ̀ Yorùbá tí ò ní èkì sẹ́ǹsì kò bá làákà yìí kò gbọ́pọlọ tó pé mù kò sì bá reality mù níbi òní wọ́n yí su bá ti lè ẹ́ bá certificate níbi òní wọ́n yí su ẹ̀fún gbọ́nàmú àtàkàlàmọ́gbò lẹ́gbẹ̀ mọ̀ pé ilé ìdílọ́gbọ̀n ẹgbẹ̀rún ọdún láyé ẹni tí ó sọ pé gbọ́nàmú lẹ́gbẹ̀rún ọdún láyé àkàlàmọ́gbò lẹ́gbẹ̀rún ọdún láyé tẹ́lẹ̀fóònù náà ti gbọ́dọ̀ lójú one thousand five hundred years yóò fi mọ calculate yẹ níjọ wọ́n sì bí gbọ́nàmú yẹn nì yóò mọ ẹjọ́ tí wọ́n di yóò sì máa mọ́nítò ẹ̀ tí èsì tó gbónúgbó bíi tó sáwá tí èsì tó gbónúgbó tí wọ́n bí lójú ẹ̀ ní ìrọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá wà gbọ́ gbogbo ìyẹn lè gbẹ́ ní ó jẹ́ mùsùlùmí tó gbọ́rọ̀ sáà nínú lẹ́nu tó fara balẹ̀ kẹ́kọ̀ọ́ lábẹ́ orí wọn máa ń pé máa ń dóòlù tajà ẹ̀dá wọn máa yàtọ̀ máa ń dóòlù ṣiṣẹ́ ẹ̀dá wọn máa yàtọ̀ ọjà àfà ẹ̀dá wọn máa yàtọ̀ ojúlóṣèlú ẹ̀dá wọn máa yàtọ̀ lọ́mọ fún wọn láká ìtó péye wọ́n á jẹ́rẹ̀ bí orí bá lò láyé wọ́n ti kọ́lẹ̀ kọ̀nfàmù ni kò lékún mọ́ bá ti sọ lẹ́ẹ̀kan ó ń dékù ní kìíní àfíkì ẹ̀ kó rà tẹ́lẹ̀ ọmọ tàṣẹ fún mọ́rẹ̀ ìgbẹ̀jọ ẹ̀ẹ́jọ fi kú ọjọ́ orí ẹ̀ náà bẹ́ẹ̀ wá ní tí ó jà sí ti ẹ̀dá ní òṣàwòrán ẹbọ òràn lọ́nkàlí kan ọ̀ràn lọ́lọ́mbalọ́ ni lẹ́yìn kọ́ ọmọ ẹni kan tó lè kí ìyẹn náà lọ bá tó dáwàá kò sẹ́dá kan tó lè ṣe ń jẹ ẹbọ òun náà àtàtì òun ọlọ́run bàbá ń fẹ́ kí dáadọ́ máa jẹ́ tẹ́ni àmọ́ wáyọ̀ ní ọba tó dáwà rẹ̀ gẹ́gẹ́ bí ọwà nàbí kama fi yàtí sí abi umar masal bahili sadiq ibn وتستوعب أجلها واتقوا الله وأجملوا في ماذا في الطلب النبي نبقى لك جبريل في الصوص للنوالي يقي ẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ lè jáde láyé tí ò bá lo táìmù tọ́lọ́ mú fún tán ẹ̀ríkẹ́ ìkọjọ́ ọlọ́jọ́ lọ ẹgbà bí ẹ̀ ara sọkúsọ ọ̀rọ̀ ta bá ń lẹ̀ Yorùbá nù títí àkọjọ́ ọlọ́jọ́ lọ wọ́n ìkọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ rẹ̀ náà wọ́n abá lọ. anábìnrin ẹnìkan ní jáde láyé fọ́dà kọ́ta ọ̀pọ̀ ju nǹkan ní lọ yóò lo táìmù yẹn tán ẹni kò sì lè jáde láyé ọ̀n tìgbà tó bá ní àrísìkì tọ́lọ̀ ní yóò ní tán láyé yóò ní yóò lò tán alẹ́bí tó bá wá rí rẹ̀ ẹ fara ní balẹ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá ọ̀rọ̀ torí pé ìyẹn rí tí ó dá látọ̀dọ̀ ọlọ́run àfi pẹ̀lú kíni o àfi pẹ̀lú bẹ̀rù ọlọ́run wọn á ń tojú bọ lórí à ń lè jẹ́ jọba ọlọ́mọdé ló yá wẹ̀ nílẹ̀ àbí ọ̀nà ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí o bá ti tó wa lọ́wọ́ ọlọ́run ní ká máa lẹ̀ èyí tó fi tó wa lọ́wọ́ yìí náà kì í ṣe kápá wa ìbá ti sọ fún ilé ẹ̀ka pé ni ọlọ́run náà ní ká tó dúró tì ẹ́ ọba tí ó sì domi ti wà lé ní abẹ́kọ́mọ́ domi ti wà ti di ayérayé láíláí bàbá tó kúrò láyé náà ká tó máa ṣe kọ̀ọ̀hún náà mọ́lú kọ́lọ́ mọ́ kò tí kú láyé tó tó ń sọ tàlùkìyàmù kí ọlọ́ má dojú ti nílọ má dojú ti wà láyé má dojú ti wà lálùkìyàmù jama eléyìí ọkànù lẹ́yìn náà lẹ́bi ni nínú tí wọ́n kọfẹ́ dànù ní òyà rẹ̀ sólórí ní ó jẹun bá dáyé ní àbólórí burúkú ìrántí wọ́n sọ pé ní bá sórí rẹ̀ láyé jẹun àti inú ìyá lọ́lọ́n ti kọ́ ọmọ pé yóò sórí rẹ̀ bẹ́ẹ̀ sì lẹ́ni ó bá sórí ibú náà àti inú ìyá ló ti gbé ọlọ́mọsíwá lórí burúkú àwọn àtàwọn àwọn àtàwọn àwọn jama Ah, ntí ọlọ́wọ́ bá torí ẹ̀fún ọwá sáyé kò pé méjì kọjá kálẹ̀ wá jọ́sìn kọlọ́ ìjọsìn yìí náà gbogbo ètò kù sí à ń ṣe kiri nì yìí tọ́lọ́mọ olóhùn òfẹ́ nì tọ́lọ́mọ bá fẹ́ nì tọ́lọ́mọ yọ́nú sí nì ó fi aláwá ń ṣe ẹ̀ka lẹ̀ fún wa kálẹ̀ bá gbádùn ta torí ẹ̀wọ̀n sáyé yìí ẹ̀kẹ́ la jẹ́ ẹ̀kẹ́ la mú gbogbo sọ́ọ̀bù láti jòkó látàárọ̀ ni ọlọ́mfẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ wa ahalla Allahu al-bay'a riba èmi ọlọ́run mo ṣe kátàkárà lẹ́yìn ẹ̀tọ́ fún yín ẹ máa ṣe èrèkẹ́ bá rí bẹ́ẹ̀ máa fi sára ní ẹ máa fi gbádùn ayé yín lọ́mọdé apawó ẹjọ́ mọ́dé apawó ọ̀nà kó fà lùbáríkà sí kí ni ó ṣíṣe wa mọ́dé apawó àìsàn jẹ́wà ọlọ́nfẹ́ bẹ́ẹ̀ láti wà ń bẹ̀ látàárọ̀ ní ìdáná ní kátàkárà kátàkárà kátàkárà kátàkárà ńdọ́lọ́nfẹ́ náà là ń ṣe n tó torí ẹ̀dá wa kó lè bá rọrùn fún wa méjì kátàkárà bẹ́ẹ̀ láti jẹ́ láti mọ láti tún ta ní èèyàn láti tún gbọ́ mọ̀lẹ́bí láti tún ṣe wá láti tún sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n jọ sùn tọ́lọ́ nítorí ẹ̀dá wa gan-an òun náà ní tí ó pàtàkì ìtọ́lọ́ ó béèrè mọ́ wa. ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ máa ń tọ́lá yìí fún wa pé tọ́lọ́ ń fẹ́ kí á fi sin ọ̀yá àlèmọ́ sọ fún wa lórí ìjòkó náà ayíwa alákọ̀ọ́kọ́ nú ẹ̀ tó náà lẹ́kẹ́ ni ó al'iman àpàlọ́yà àpíìdà wa masáyà àtàwì ndọ́gba jù mú dáàfin sílọ́m tó náà ni ọ̀rọ̀ àdì ọkàn wa ìgbàgbọ́ wa inú ọkàn sì ní ẹ máa ń gbé òun náà sì ní filẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ gbàgbọ́ yẹn wá lè ná lọ̀pọ̀lọpọ̀ àwọn àfánilẹ̀ káàrọ̀ òjìrè àìfibẹ̀ kàákún tí bá tó àmì àwọn ọmọ ìyá wa kọ̀ọ̀kan lọ́lọ́dẹ̀ ti súnmọ́ ayé àwọn ni wọ́n ń kàákún ṣùgbọ́n kádàálẹ̀ kàákún pín àwọn ìsábà ka ọ̀rọ̀ ìgbàgbọ́ lọ́mọ fi lọlé ké fún ibi ogún ọdún ọ̀pọ̀ mbẹ́ bí ó mọ̀sán bá tẹ̀lú bí ó sì mọ̀ pọ́ùsà káàkiri àtẹ́bọ̀ ayà kùránì fọmọ ní omi lórí yóò kéré sí ọkọ̀ tí ń bẹ lórí ẹ̀ ẹ máa gbé èpè sí anábì náà rẹ̀ sì tẹ̀lé tábàrí yìí fi kún fún ọ̀pọ̀ báyìí àti sàngó àti sàngánná àti yẹmájá ara tó bí inú kọmọ lóbi ogun ọdún ní kí kọ́rọ̀ àkídà ọ̀rọ̀ tọ̀hìd ọ̀rọ̀ ìmánì kó má yìí flabọ́sì ẹ̀wà annabi ìfìlẹ̀ ní àkọ́kọ́ tó kọ́ tó káwọn sallallahu alaihi wasallam bá فخرج الامام أبو عبد الله بن ماجه القزويني رحمة الله عليه ولتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن فلما تعلمنا القرآن آه، آه، زدنا به إيمانا أواقل بغلو النبي كفو موام قرآني كا موام قرآني كا سنتاكيكو قرآني أتوان لكم بغلوة بغلوة واني أنا بي قوان أولي قوان بي mọ́pọ̀lọpọ̀ afá lè lè ń gbé pé dàbí mo ṣe dà lọ́pọ̀lọpọ̀ òun gbẹ́ fún ẹ̀ kò yé ó sì kọ́mọ kéwú lọ kí lẹ fẹ́ kọ́yàn àǹsọ̀rọ̀ fíkì àǹsọ̀rọ̀ wa àǹsọ̀rọ̀ èyí ọ̀rọ̀ fíkì òní kan ọ̀rọ̀ gbàgbọ́ àti ìdà gẹ́gẹ́ tó jẹ́ nọmba wán ọlọ́pàá bá máa ń sọ fún wa ní Suratul Baqara Quran chapter two verse one seventy seven ọlọ́ni laysa والكتاب والنبيين وآتى المال على غده ذوي القربة واليتام والمساكين وابن السبيل والسائبين وفي الرقاب وأقام الصلاة أروا أقول لهم قتل سواجنا قلت وأقروا ينبوه يقول لنا أن ينطان بيهو ما في عن عن شيء يسيرهم أروا أقول لنا نمبوان مبنية دادا دا وقلتوا كل ريو يسين يورو فيدا بلا قطانية iná tí ọlọ́run bá fi ránwọ̀ òjíṣẹ́ ọlọ́run bá ti wà kí ṣe jọ́sìn tàwa sí láyé nílẹ̀ lẹ́kẹ̀jì lòun náà làwọn sẹ́tà máa ń fẹ́ kára wá ṣe fọ́lọ̀ ẹ̀rìkà sọ pé ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ yìí mọ́ni ọ̀rọ̀ àkídọ̀ ọ̀rọ̀ àdìọ́kàn inú ọkàn nìyẹn wà ìyẹn ti gbọdọ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ kó wà ní ọkàn wa bẹ́ẹ̀ bọ́lọ́mọ bá ti fẹ́ kó wà ní ọkàn mùsùlùmí ìyàwó sì jẹ mùsùlùmí kan pàtìlẹ̀ ìbá dáa àti tọ́lọ́mọ bá fẹ́ fẹ́ záàmù fún nìkan lókù ẹ̀rì ìgbàgbọ́ ìbá ti dáa yóò lè rí bọ́kú lọ wà lábọ́dọ̀ ọlọ́ lọ́rin máa yọ́kọ́ alùlọ́hù bí àzáàdìkún in ṣakartun wa amantum ọkànà allahu ṣakirun alima ọlọ́ni kí ni fi jíjẹ yín yá sí ìbájẹ́ ni ti mórí sí ní ọlọ́ngọba tẹ́jẹ̀ nígbàgbọ́ yóò ti fẹ́fẹ́ nígbàgbọ́ sọ̀rọ̀ gbàgbọ́ ni oní nọmba kọ́ àwọn tí wọ́n bá sáyé ni lójú oyé wọn wọ́n mọ̀ fún sósì ẹni bá wá fi irú gbàgbọ́ bẹ́ẹ̀ kọjá máa wọn ò ní dọmọ ọmọ ọlọ́mọ wọn ní dọmọ kọ́mọ wọn gbà tá a bá fi ọ̀rọ̀ gbàgbọ́ rí àwọn èèyàn ẹni sì ń tábà fi rè wọ́n nígbà tá à ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni kílè ìmọ̀ jẹ́ta wa fà jákèjádò gbogbo àgbáyé ẹ̀ àti gbogbo orí kéde tábà ti láǹfààní àti máa gbọ́ mi tá a sì tí mò ń sọ jáde lẹ́nu aláti ní àkàkún sí ọ̀rọ̀ ìgbàgbọ́ dáadáa kó tó máa wá jẹ́ gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ náà bọ́ọ̀bá rẹ̀ ní kí ọ pé kọ́ wá kọ́ ìwọ́gbẹ́ fún ara rẹ̀ lọ́gbọ́rọ̀ ara rẹ̀ báyìí yẹ kọ́ mi nígbàgbọ́ ìtọ́lọ̀ fìrán Muhammad sallallahu alaihi wasallam ó ń dádúró ìrún náà bọ́ sẹ́gbẹ́ kan ni tábà sọ pé ìrún jẹ́ ẹnu tọ́lọ̀ fẹ́ta bí wájọ́ sí fún tó tẹ̀lé ọ̀rọ̀ ìgbàgbọ́ tó jẹ́ tinú ọkàn kò náà ni àwọn ẹka ara tọ́lọ̀ fún wa ìkó kan wà lásán ẹ̀rí bọ́lọ̀ ṣe dírẹ́tì ẹ̀ bí i ṣe ká iná ṣe ká iná ṣe ṣe ká orúkú ṣe ká ara ṣe ká tó bá fi ni kó má lè bẹ́ẹ̀lì ẹ̀dá kùnú bá wá ní sáàbá lè bẹ́ẹ̀lì tí ọ̀pọ̀lọpọ̀ ń dáǹtì láyé ní rọrùn fún wa ẹ̀ bá ń bí yorùkú bọ́lọ́ yorùkú fún kan ní tí ọlọ́run tó dáwà ká lè bẹ́ẹ̀lì torí ká lè wá sí lọ́nù yẹ́lọ́pàá tó wá ní yẹ́gbọ́dà kìíyàmọ̀ àwọn tí ò ṣerú eléyìí ẹ́ ó gan pani wọn nílé bẹ́ẹ̀lì jẹ́jẹ́ ìforí kanlẹ̀ pani nígbà ìṣe láyé tó bá ìtorí kátàkárà ń tájẹ táàmù àti kéré kan torí ẹ̀kọ́ ni ọlọ́gbìn ni a máa lè bẹ́ẹ̀lì lórí ìta torí ẹ̀ ọlọ́run ti ní ó ti pákẹ́tì gbogbo ẹ̀ látòdì ọ̀run àwọn ẹ̀kọ́ oríkèé ara wa yọ ọlọ́run fẹ́ ká fi jọ́sìn fún wọn ìjọsìn tá àwọn wa ń fi oríkèé ara wa ṣe láti fi sin náà ọ̀pọ̀ ṣùgbọ́n nàmbà wà nínú ẹ̀ yàrá ẹni tí ó sọ ẹ́ nígbọ́ nàmbà wà nínú ìjọsìn tá àwọn fi ara wa ṣe asọ́ra barakallahu fikum ìrún náà ní nàmbà wà kò sí ìjọsìn tó lóore tó nínú ìjọsìn tá àwọn fi ara ṣe láti fi sin yàtọ̀ sí ìjọsìn inú ọkàn táàmà sí gbàgbọ́ ìrún lè nọmbà wà ó pàtàkì púpọ̀ o gẹ́gẹ́ bí àlàyé tá a máa ń ṣe fún wa ní ìgbàdé ìgbà àsìkò dé àsìkò kò sí ànábì ọlọ́run tó wá sáyé tí ò kírun o kò sí ànábì ọlọ́run bí kálukú ṣe ń kí tiẹ̀ lọ yàtọ̀ ọ̀nà tó wá páfẹ́ẹ̀tì ọ̀nà tó dáájú láti lè fi ìrún jọ́sìn fọ́lọ́run òun náà lè tọ́lọ́ Muhammad sallallahu alayhi wa àwọn ìta ní ike tọrọ fáàrí o bọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹnu ẹ̀rì pàdébì kan wá ní ayé ó kírun tàbí wọn bá gbé ilé ìbáyé náà bá ń ta wọn bá gbé ọmọ sí òkè yìí wọn bá gbé olúwa di a ẹ̀lẹ́ kọ̀m̀píẹ̀ tí wọ́n kí Musa Isa àti gbogbo ọ̀bẹ́ẹ̀bẹ́ sí ìtọ́lọ̀ mú fi hàn náà bí sọ́lọ̀ mọ́ Musa àti Isa àti Moses and Jesus gbogbo wọn ní òun lògbé sí ayé sì tó ọmọ oṣù náà nítorí ń sọ lórí ìfẹ́ ìyá rẹ̀ bí ìyá rẹ̀ ń gbé sí pé wà ó sọ ní yàbí sọ láti wá zaka máa dóhùn tó hajjian àsọsílẹ̀ ọlọ́run ọba fún mi lórí ilé ayé tí mo wá yìí náà ní kí máa kírun kí ti máa yọ zaka lóde ọgbà tí n bá ti ń méjèèjì ni wọn gbọdọ̀ fi sílẹ̀ ẹ̀rì tó gbogbo ànábì ọlọ́run ti rí ni ẹ̀dùn fáànàbì tó wá sáyé tí ò nínú náà bí ṣe ayé ẹni bá wá sáyé tí ò bá nínú náà bí ṣe ayé ó sì wọn wá bí táwọn ni wàláhì ní tẹ́lẹ̀ sí mọ́ wáyé kọ̀nfàmù ṣùgbọ́n náà sáà máa ń gbà á sí ìrún jọ́sìn fọlọ́m èyí tó perfect jù tí wọ́n gbé kalẹ̀ tó jòkó dáadáa jù òun náà ní tàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rẹ́ ìrùbá ti ń sọ̀rọ̀ rẹ̀ náà yàtọ̀ sí pé ọlá ti ń bẹ fún un àti gbogbo ẹ̀ fún un fún un àwa bọ́ sórí reality ti ń jẹ́ ìrùn gangan àwa ń sọ fún wa kánú sọ̀lá àwọn orígun tó gbé ìrùn dúró pé tó rúgun kan ti sọnù ìrùn yẹn wó náà a ti ka ọ̀pọ̀lọpọ̀ fún wa lórí orígun ìrùn tó gbé ìrùn dúró

bàbá dé àsìkò bí ìjọsìn fọ́lọ́m àwọn èyí tó jó orígun tí èyí gbé jù sílẹ̀ àṣàlàyé àwọn èyí tó jọ́nà yàn lè pé èèyàn lè gbé jù sílẹ̀ tí wọn ò sì ní bàjẹ́ ṣùgbọ́n èèyàn onímọ̀ náà gbé rẹ̀ o orí èèyàn gbà gbégbé rẹ̀ ni wọn ò sì ní bàjẹ́ ẹjọ́ yìí wá pé orígun òórùn jẹ bọ́ bá ti ní sí ìgbélẹ̀ òun rẹ̀ ọ̀lọ́mọ bọ́ màmá gbélẹ̀ ọ̀lọ́mọ náà ní jẹ́lẹ̀ ṣùgbọ́n èyí tó jọ́nà yàn bàbá gbàgbé fi ilẹ̀ alẹ́ ọgbọ́n láti fi wọn ò ní bàjẹ́ ẹ̀rẹ̀ بين وصل أن تام في السنن ومستحبات والصلاة ومندوبات الصلاة àwọn kata afẹ́ lórí ìrun tó ipé kìí sọ́rọ̀ ẹ̀yàn kò ní kí èyàn kìí ṣùgbọ́n bí èyàn bá ṣe lórí ìrun á tún jẹ́ kí ìròyìn ó lẹ́san tó pọ̀ ẹ̀san rí yóò tún kún kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́run àtàlàyé ìyẹn náà fún wa ẹ̀rì bí èyàn bá máa mọ̀ gbéyẹn jù sílẹ̀ ìwọ̀ bàjẹ́ ṣùgbọ́n ká ṣe é ṣe kí ni ó ọjà lẹ́yìn ẹlọ́wà bọ́ sórí pẹ́tọ̀ ìtí bà mọ́ jẹ gan ìrún táǹkì ní àmà bàjẹ́ ẹ̀yìn àwọn bàjẹ́ tí ó túnmọ̀ tó bàjẹ́ lórí pé gbogbo ìdàmú tí èèyàn ṣe lórí ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí ẹni pé èèyàn ṣe dà wọ́n kọ fún èèyàn airport yẹn lọ so wá wá request kẹ́ni yẹn tún mọ́ wá ìgéyìí bá wá sagiri tí ò tún mú wá yóò máa bá rẹ̀ láyé tí ò ní tẹ lọ́rùn tó bá díjọ́ gbọ́dọ̀ kẹyàrùn lọ́dọ̀ ọlọ́run tó kẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọlọ́sì sí gbogbo ẹ̀ ó ṣe ní rọrùn fún wa ọ̀rọ̀bọ̀rọ̀ dáhùn sọ kílẹ̀ àbí òkílẹ̀ ẹ́ gbogbo ọ̀rọ̀ tọ́lọ́ ṣe lọ́rùn ẹ̀yàn fún wa tó ní a máa kí yìí bí a bá wo owó ní 24 hours tó fún wa lójoojúmọ́ 24 hours tó fún wa lójoojúmọ́ pátápátá bóyá gbogbo ẹ̀ fi lè tó wákàtí kan wọ́n ní ká yọ bí wọ́n náà wà ẹ́ tọ́lọ́ ti já yópa ó ti tẹ́lẹ̀ kan òṣèré ó ti yàn wá jẹ tó bá ní àwọn olówó gbogbo ní fáwọn àti wákàtí wọn ṣe lọ kílẹ̀ ṣe ẹni tí ò bá sì ṣe kò yà ju sáyé kó mọ̀ kù gbogbo tó bá ikú orun àkọ́kọ́ ní sàárè yóò bá kó ní sí tíráfù lọ ẹgbẹ́ ìṣe fọlọ́mù bá yẹ pé bó ṣe gbé gbanú ọlọ́run wà gbé gbá bẹ́ẹ̀lì ṣe gbogbo ẹ̀ ní rọrùn fún wa bí ká sọ fọlọ́mù fún wa ní nǹkan bí 22 hours ó wá ní ká yọ bí 2 hours ká yẹ ṣe ó ti ṣe bẹ́ẹ̀lì fún kiri <laughs> ojúdójú burú fún wa agbájá ní ẹbá lọ sí orí ẹ̀bùn ṣekún wá kéré tó ní òróòrùn ló nínú ẹran yóò hùn láyé yóò tún hùn lọ́rùn rẹ̀lẹ̀ ibi fi hàn lẹ̀ tòlé ní ó sì tún máa kílẹ̀ sí wa tó dábà sọ fún wa pàà sí ìrókí àìsàn orí kunkun àlìmọ́ Muhammad wa Abdullah Abu Salih rahmatullahi alayhi ọlọ́run bá ní kọ́ ọrún kẹwọn wọ́n ní ẹni tí ó bá rí mi tí ń sì kí tí wọ́n sì máa kí tó wá kọ̀ rẹ̀ tiẹ̀ ẹsẹ̀ rẹ̀ ìwọ àti ẹlẹ́jọ́ ṣe ẹ̀sẹ̀ pé bísínẹ́sì rẹ̀ yí ọtí lótòde ṣùgbọ́n ọ̀ láǹfààní àti lọ́kọ́ nípa ẹ̀sìn lọ́fíì sí ìmú wọn ló wá sí kí lójú rẹ tí wọn ó kọrẹ tiẹ ẹjọ gbèsè kan náà ẹ yọ nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ bí ara rẹ nígbà wọn mọ wá ìtọ́ tó ń ṣe àyàn wá sọ̀rọ̀ tó ṣe láwùjọ tiwa lé ní bẹ́ẹ̀ ni àgbẹ̀ kan ẹ̀sẹ̀ sálẹ̀ àwọn bàbá wa àwọn regardless rí pé ẹnìyẹn ti máa ń nà bá wọn sọ̀rọ̀ nọ́mà ó yẹ ká fi máa àti ìfarabalẹ̀ àtòyé tó pé yẹn dábẹ́ ọlọ́run ti fẹ́ náà bọ̀ sílẹ̀ wọ́n ẹ́ sílẹ̀ ni ó sì tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ́nà ńkọ́ ìtàn burúkú lọ́mọ ọgbọ́n wọn ló bí ìyá ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá tó bí ìyá rẹ̀ gan náà lọ́ tó lọ lé ọkọ ìjẹ́kẹ̀rẹ́ ìmú rẹ̀ mú mo bá tẹ̀lé lọ lé ọkọ lọ́nà ìyá ìyá rẹ̀ nígbà nílé ìyá jẹ́ náà àti ìgbà yẹn láti wá ń kírun ṣé ìtàn ìsìlè la di ní àbíkẹrin ẹ́ ẹ má kó bára yín rìn ẹ̀yin dàgbà ṣe ń tẹ́yìn ò mọ bí ẹ bá wò wípé ẹni tó pilot wà yìí láti bíbà yìí lọ sí Florida láti Nàìjíríà lọ sí kíní Canada láti Nàìjíríà lọ sí Austria láti Nàìjíríà lọ sí Germany ọmọ ọdún mélòó ìyá ìyá rẹ̀ gan-an èyí pẹ̀lú rèé ṣẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ fún omi kíní bọ́jẹ́ wọn bú afẹ́lẹ́jọ́ ọkọ̀ máa ju pílẹ̀nì kọjọ́ ń gbá kíní ọlọ́dún mélòó rẹ̀ lọ máa gbé wápò lẹ́lẹ́lẹ́ báyìí jẹ̀mọ́n tó bá fagídí lé pilot kúrò tó bá bọ́ sílẹ̀ ẹ̀wọ̀n pé tó bá fẹ́rọ̀ lájúlé ayé bó ṣe kó ní yóò lọ sọ wọn kalẹ̀ lájúlé ọ̀run kọ̀ǹfàmù ni ọjọ́ orí ọ̀ràn ìmọ̀ ni gbàgbé gbígbé ní dàgbà dé ìṣẹ́jú mélòó yóò fi sí bọ́tẹ́nì tẹ̀ tí pé ní ó borí lébò mi tí ó lose control bọ́rọ̀ ẹ̀sìn náà ṣe rí nù agídí ọ̀ràn ẹ̀rí agídí ọ̀ràn tó wà dédé ẹni ọjọ́ àfáǹgbà ní ó lè tẹ̀lé fèk adẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́ níbi ní mọ́ká mẹ́tìtì mọ́ká gbẹ̀gbẹ̀ nínú kéwù ìyá lè tẹ̀lé fèk ló bá mú àwọn tí wọ́n bá lẹ́bí lògbà tí wọ́n fi kọ̀rẹ́ tí ó ń sí ọlọ́run ọba tí ò fi ó ń sí ọlọ́run lẹ̀ nígbà kan sígbà kan ọ̀pọ̀ mẹ́ẹ̀ máa fi pàdánù sákèsí yóò sì gba kí ni o yóò gba pípè sí ibi ẹ̀ tí máa rí fún pàdánù sákèsí ó fẹ́ kírun á sí ìjọ kan látàmí láǹkì mélòó láńgí mélòó láńgí ọ̀dá ilé ojú débẹ̀ kọ̀nfàmù ni anábìbá kí méjì ọ sálámà ah, ẹgbọ́rọ̀ ní ó kí méjì lọ bá sálámà kẹ́kẹ́ pamá tí òrò lẹ́nu ẹnìbọ́dí olé sọ̀rọ̀ ẹ wà fìlẹ̀ kọ́ bí Abubakar wa Umar inú ẹ̀tọ́ wà lórí ìjòkó lọ́jọ́ kírun jọ́nà ọgbà sí àfi mọ́rùn mẹ́lẹ̀ ṣùgbọ́n ló tó ẹrú bí sọ̀rọ̀ látara àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ lọ́lọ́ ti pè wọ́n sákìyèsí lórí ẹ̀rọ máa ṣáájú Ọlọ́run ẹ̀rọ máa ṣáájú ànábì so àwọn bóyá lọ́dọ̀ tí wọ́n àtàwọn ọ̀fẹ́ tó tó fún wọn pé bóyá tọ̀ ìgbọ́lọ̀ tó tó ní kàdẹ́bì ṣe é sínú nígbà tó sì ṣòro kọ̀rẹ́ ti jù láyé àdẹ́bì ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ wọn àwọn kọ̀rẹ́ tiẹ̀ ó ṣòro kọ̀rẹ́ bìkọ́ bàbá ní ẹ̀rọ ló ṣe tó bá sọmọ pé àdọ́lọ̀ tó gbé wá ń ṣe nìyẹn tó sọ orí dà next message látọ̀dọ̀ ọlọ́mọ ọba èyí táwọn ò rí kò lè nàmọ anabasharu mithlukum yóò há ilẹ̀ yìí èèyàn bíi anábì kírun rákà mẹ́rin ó kí rákà mílò ó kí méjì lọ́bá farama tẹ́tẹ́ pàápàá tí òru lẹ́nu kálukú dákẹ́ bárakùnrin kan yóò dìde gbọ́n ọlọ́run ni ìkọ́ ló lọ́kọ̀ tó rí adẹ́yìn wọ́n pè ní tó rí adẹ́yìn ó lè rí òjì sí ọlọ́run wọ́n dé irun kù fún ọ ọlọ́run ti sọ fún ọ pé instead of four méjì ni ọmọ tún nìsín ni abọ́ gbàgbé kì í ṣe pé wọ́n ni ọmọ ń bọ̀ sí fúnra rẹ̀ wọ́n ló ń ṣe ọlọ́run dá lóhùn pé màkó sẹ́rọ̀ tí wàá máa nà sí ìtòun ọlọ́run sọ di méjì fún mi o bọ́dẹ̀ tí wọ́n ní ní ìṣèlèsè ní gbàgbé àlẹ̀kùnmọ́ sí ilé náà sí ìta ibi kan wọ̀n ni ó ti sí èdè mọ̀kọ́lá fẹ́ ká sí ìrìn sí ọlọ́run mẹ́rin lọ ń kí fún abẹ́rẹ̀bẹ́rẹ̀ yóò wà di méjì nísìn ọwá ní ọ̀gbàgbé at the same time ọlọ́run ò sọ mẹ́rin di méjì fún ọ à nǹkan ní ọ̀sẹ̀ lẹ́nu méjèèjì nínú kọ́lọ̀ ti sọ̀rọ̀ wá sí ìdí méjì àbí kọ gbàgbé kọ mọ́mọ̀ pé méjì lọ fi sẹ́dọ̀ fọ́ọ̀ onájòkó tó ń sí ọlọ́run ní ọlọ́run báyìí ní pé àwọn ah, oh, rárá <laughs> mọ́lá mẹ́rin lẹ́bẹ̀ wá àdírẹ́sì ẹ̀jẹ̀ wọ́n pé ṣé ẹ̀hẹ́n àtọ́ yìí máa kọ́ dà fúwà kókó sórí ẹ̀dẹ̀ yìí ṣé ń tọ́mọ ẹ̀yà yìí sórí ẹ̀dẹ̀ yìí ni sọ àwọn akọ́n sódodo ni pé mo gbàgbé wọn jọmọ náà fi rí dáàmì náà rí lóhùn pé yẹ ẹ gbàgbé ni hmm, ìṣẹ́jú mélòó àlejò bá tó kọjú sí kíbla padà rákà méjì tí ò kí ni ó wá padà wá kí tàbí ìgbà ti gbàgbé òun rò pé mẹ́rin lòún kí tó látàrí ilé ìrún tí a ń rí nì lọ́wọ́ bá gbé lọ́jẹ̀ mú kalẹ̀ ẹlẹ̀ fún ìrún kí tí ń gbèsè ayé ọmọ nìyàn examination ọlọ́gbọ́n ti wà lẹ́ni tí ó pé ọlọ́jẹ́ àlè máa rí kí tọ́ kéèsì ọ̀tọ̀ wá ní pàǹkì bọ́lọ̀ ṣe tó gbé kalẹ̀ fún wákàtí condition tọ́lọ̀ máa ń fi sára àwọn omi lẹ́yìn ọba tó tẹ̀lé exam ní ìtòlò náà lọ́tọ̀ ẹlẹ́bí ó máa kírun kò ní tẹ̀lé condition kò páàsì níbi ìrún náà torí ẹ̀ láti ní àwọn nǹkan tí tọ́mọ ṣe aláwọn ìrùn jẹ́ lórí àwọn kan tí bá ìrùn ní orí ẹ̀ náà ni a wà tí a mú ọ̀rọ̀ wá fún wa lórí ẹ̀ wípé àkọ́kọ́ tí bá ìrùn jẹ́ máa òun náà ni àwọn kan tí máa ń ba àlùwàlá jẹ́ gbogbo tí ba àlùwàlá pátá òun náà ni ń ba ìrùn jẹ́ torí pé tí ó bá ti sálùwàlá náà máa ń kọ́ ìrùn ti lọ òun náà nìyẹn ẹlẹ́kejì àjọyẹ wa pé ìmọ̀ rẹ́rìn lórí irun ní ẹ̀rin tí ó mú fọ́ìsì dání tí ó mú gbólóhùn dání tó bá ti mú gbólóhùn dání irun yóò ní àlàáfíà mọ́ ṣùgbọ́n kí ìrìn rẹ́rìn músẹ́ láì mú gbólóhùn dání láì mú fọ́ìsì dání yẹn ò bá ìrun jẹ́ pé èèyàn tújú ká alkalamu amadan ligeri maslahati eh, as-salah ìmáàmà sọ̀rọ̀ lórí ìrun láìsepá fẹ́ ti túnrun ṣe a máa ba ìrun jẹ́ àwọn àbàrún jẹ́ ọjọ́já pé nípìlẹ̀ Islam kama fi àti ìsinṣẹ́ ìdìbìnà arkham ọlọ́nkọba ni yọ́rọ̀ sílọ̀ bára láyé gba àwọn nígbàtí Islam tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ìrẹ́lẹ̀ ìtapá ní ẹjẹ́ àyíkí sí náírà ní àyàtìpé 20,000 ní ẹ̀ẹ́sẹ́kọ̀wà gba lórí ìrún náà lọ́sùwà ó sì lè máa bá àrùn rẹ lọ láì sí wàhálà bó ti bẹ̀rẹ̀ níjọ́ náà lọ́wọ́ torí ṣùgbọ́n gbọ́ yá ọlọ́run bá sọ ayé àfihàn ìwà kú mọ́lẹ̀ láì ọ̀nà tí ọlọ́run sọ ayé àmì ìkàlẹ̀ náà sọ́rọ̀ tó bá kọ́ra kọ́ra ṣàtà tó pàtó 38 àtijọ́ náà ló ti pẹ́ ìbọ̀dì ò lè sọ ọ̀rọ̀ lórí ìmọ̀ bẹ́ẹ̀ lájú yẹ wa pé nínú tí bàmú jẹ́ òun náà ni mòrúurú almarhatul balighatu aw al-himar aw obìnrin tó ti bàlágà tó bá kọjá níwájú rẹ̀ sọ́ọ̀fì kankan dé gàgá nígbàtí wọ́n nìkan kírun àdíwọ̀ jẹ́ ìmáàmù fúnyàn lásìkòtọ̀ jẹ́ ìmáàmù fúnyàn pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ bá kọjá níwájú rẹ̀ láìsí kankan ṣe gàgá rẹ̀ kó wá kọjá lẹ́yìn gàgá inú rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ní kí ni o kẹ́tẹ́kẹ́tẹ́ lámọ̀ sí dọ́ǹkì gbóná bá kọjá níwájú rẹ̀ bẹ́ẹ̀ inú rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ wá ní ajá especially ajá dúdú tó náà bá kọjá níwájú rẹ̀ lásìkò tó ń kírun láìpẹ́ kó kọjá lẹ́yìn tó fi síwájú nígbà tó ń dárun kí àbígbà tó jẹ́ mọ́mú fún yàn lóyàn lálàáfíà ọ̀ èyí tí ó tó àwọn nǹkan wọ̀nyí gan ó fẹ́ kọjá níwájú ànẹ́bí ànẹ́bí ọgbà tó náà lọ́mọ ẹran ewúrẹ́ ó ń bọ̀ báyìí ànẹ́bí náà sún síwájú fún ń bọ̀ báyìí ànẹ́bí nàbí ó pèfà rẹ̀ bẹ́ẹ̀ kó gbẹ̀yìn dánkó bá wájú òun kọjá so látara eré ara wọn tí ọtún bá ìrànjẹ́ nù bákan náà ní káṣífúnlẹ̀ àwòrán amadẹ́ni kí a sí ibi tí ó yẹ ká kọ́fà lára wa ibi tó jọ́ràn èèyàn kọkùnrin kọ́fà ibi tó jọ́ràn èèyàn kóbìnrin kọ́fà kó wá sí sílẹ̀ káwa náà sì mọ̀ tó sí sílẹ̀ láì kọ́fà ẹ̀ láti wá ń bá àwọn lọ bẹ́ẹ̀ irun yẹn ò ní àlàáfíà ìbẹ̀ ní ọmọ jẹ́ mọ́ta sọ síwájú nípa kí ni o ṣòro tó kẹ́lá pé pàní ọ̀nà wáyé tí gbọ́nà ayọ́wà ṣòro tó lè ṣe fàtí sọ́lá àwọn kọndíṣọ́n tí wọ́n fi ma lálàáfíà tó fi ma ń lọ́dọ̀ ọlọ́m eh, so ìwà ìsí òwò lẹ̀ lórí irun àmọ́ ọba irun jẹ́ ni la fi pe ọ̀pọ̀lọpọ̀ àwọn atájọ́kùnrin sákìyèsí ọ̀tàwọn náà nípa àwọn aṣọ tí a bá máa fi kírun tó jẹ́ kí orójásọ tí ó máa kọ́pa gbègbèrè èdè wa a máa rí yẹn lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ó sì máa jẹ́ àti aláǹsọ máa ń báyàn nínú jẹ́ gbèsè ayé bá fẹ́ lò yàtọ̀ sí gbèsè ayé àwọn kèfè torí ìmúra wa tó bá yàtọ̀ sí ti wọn ìyẹn gan lọ́mọ bá fẹ́ so máa bá ń wọ tí sẹ́ẹ̀dì bá kan káwà tó jẹ́ títí wọ́n yàtọ̀ yóò léṣe pẹ̀lú ìjọsìn wa tó ní ò lẹ́sìn àwọn lẹ́sìn làwọn a ní ìsìn bọ́ sọ ní kí sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ bọ́ ẹ̀rí ò bá ti ní bá wá rọrọ̀ ẹ̀sìn kókó bá rẹ̀ kó máa mọ̀ ìjọ ìṣẹ̀mọ́lọ́n torí ẹ̀dá wa sáyé ìṣẹ̀ṣẹ̀ tí fi lẹ́dà lẹ́dọ̀ fi nímọ̀ ṣe lọ́mọdé ọba ọ̀ alábọ̀ méjì tá a fẹ́ jẹ́ tọ́lọ̀ ńdọ́lọ̀ ní àwa ṣe náà gbogbo ètò ìdá mi káàkiri ni tara wa ni. jọba so ìmọ̀ síra lẹ̀ lórí irun bóyá rùkú gbogbo bẹ̀bẹ̀rẹ̀ èdè wa ó wá sí lẹ́ni báwọn náà sì mọ̀ kó sílẹ̀ tá a láǹbá ń lọ bẹ́ẹ̀ ẹni yẹn ò ní irun ọlọ́run lè ní lọ́kùnrin o kò nínú àgbígbà míì àwọn agbádáta àwọn fínkì ìrùn náà gbà ní àfi sapara ó gbájúmọ̀ lọ́dún akàrúwá kò ní sí síngilẹ́tì kò ní sí gbàkánlẹ̀ mẹ́kàlẹ́lì ní wọ́n sílé àbí ṣòkòtò náà wọ́n wà pàpà gbára sóyè wọ́n pàpàdà gbogbo okùn lẹ́mọ̀ rí níta láì ìhòhò nìyẹn tọkùnrin bá fi rú ẹ̀ kírun kò nínú àti ẹ̀ tó jẹ́ àti ara yẹn lẹ́rẹ́ẹ̀ káwà láń kírun ọba ọmọ ẹ̀lẹ́kọ̀ọ́ ọmọ tó ní bí ẹ̀ ti jẹ́rùn lẹ́yìn náà yìí tó jẹ́ta obìnrin àjọyẹ wa náà wípé ibi tó yẹ kó yọ ọ́lẹ̀ fóbìnrin nígbà tẹ́ ń kírun òun náà ni ọmọ ọwọ́ àti ojú ẹ̀ gbogbo ara tó kù pátá kọfà ìtẹ́jẹ́ ní kókósẹ̀ àti ìbílẹ̀ ẹ̀ mọ́ tí abáníkáwá wà wùdọ̀ wa lẹ́ni sírú ẹ̀ là ń rí ó ń ba ẹ̀sì lábọ̀ méjì gẹ́gẹ́ jẹ́ fọ́lọ̀ ìdọ̀n tí mo tà lé lérè èrè ọlọ́run ẹ́ kí ló kọlọ́n pẹ̀lú dọ́ta ṣùgbọ́n tó kọlọ́n ìtọ́ ga jù ní ẹ̀wọ́ tàbí márùn rẹ̀ ìjọ kan nù ọlọ́run á sí ní fínífíní tó gbé kọ̀díṣàn kalẹ̀ fún un lórí ọ̀dà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nígbà tó yẹ pé aṣọ tí ẹ̀sìn fẹ́fẹ́ ni tó jóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láwùjọ ti wá níbi ilé ìlú ni àṣà bá pẹ̀lú ẹ̀ bí ìtàn àwọn àfáà tọ́lọ̀ ní ká dé sí lọ́wọ́ kalajú sí lọ́wọ́ kádàgbà sí lọ́wọ́ bàbá ni wọ́n sàkóbá fún wa àpárọ́ mbẹ̀ ẹ́ ó lè wà ẹni tó sàkóbá fún yàrá ìmọ̀ kó máa má sàkóbá ẹlòmí sì lè mọ́ mà kó ń sàkóbá bí mákòbá ní sí bí ọ̀rẹ́ ẹni tí ò ní làákàyè ọ̀rẹ́ ló pẹ́rẹ́ ìmọ̀ kò ní làákàyè yẹn láwọn onílàpá máa ń sọ pé àdúgbò ní ààfin káyọ̀ mi sọ déèké albalèjì ọ̀tá rẹ̀ torí ẹ̀ pé ó sì bẹ́tà fún ẹjú ọ̀rẹ́ rẹ̀ tí ò ní làákàyè tọ́lọ́tà torí pé bá ti ń bẹ lára ẹ̀ nígbà míì yóò ló fẹ́ kó bọ́ ní yóò túnmọ̀ sàánù rẹ̀ ṣùgbọ́n rẹ̀ rẹ̀ tó ń súnmọ́ fẹ́gbẹ́ tí bọ́n ní àgbọ̀ yóò fẹ́ ràn lọ́wọ́ yóò fẹ́ ṣe dáadáa fún ọ tó súnmọ́ kó bá sàmọ́ wáyé bẹ̀ nígbà míì dá kan wọn ó di dàbí mo ṣe gbà bẹ̀rẹ̀ ìyàwó afá náà kí ló náà sí wáyé lálẹ́ ìbájẹ́bẹ̀ ìmúra ọmọbìnrin mùsùlùmí ìyá mùsùlùmí ìyàwó ilé mùsùlùmí ó gbọ́dọ̀ yàtọ̀ lóde wọn bá tó bá ti kú nínú ilé rẹ̀ ilé rẹ̀ ní ìbájára ẹ̀ tí ó wù kó fi ẹwà ẹ̀ kó fi lọ́kọ̀ lọ́rùn kí kọkàn lẹ́sẹ̀ kí kọkàn mú lọ́wọ́ falẹ̀ wà nígbà tí náà láwọn sọ ṣùgbọ́n gbogbo bá ti fẹ́ gbẹ́sẹ̀ síta níbi tó ti méjì mẹ́ta mẹ́rin nínú àti ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ tí wọ́n ti máa rí bí ó ṣe dírẹ́sì gbọdọ̀ yàtọ̀ sí bí ó ti ṣe o bó ṣe wà nínú ilé ẹ̀ tó ń bí ọba tó bá ti fẹ́ jáde àgbà ni wọ́n jẹ́ ni ọmọdé wọ́n jẹ́ ni kéde kan ni bó ṣe gbọdọ̀ mọ láìpò mùsùlùmí ni so ìmúra obìnrin mùsùlùmí ó pàtàkì mọ́tọ́lọ́mùsẹ́

èyí tó kà wàrà wá ń sọ nù ẹ̀rẹ́ka kùránì yorùbá wọn bàbá wa ti ṣe ní wọ́n ti tú ṣe kìí sọ̀rọ̀ ogún ọdún kìí sọ̀rọ̀ ọdún kódà kìí sọ̀rọ̀ ogójì ọdún lọ́dún kùránì sí yorùbá fún wa káwọn náà lọ ka kùránì chapter two kùránì chapter thirty twenty four yẹ sóràtú nóòrù aya thirty sí thirty one ẹ lọ́ọ̀ka bẹ̀rù sóràtú hazard kùránì chapter thirty three ẹ lọ́ọ̀kọ̀ náà bẹ̀rù aya fifty seven ẹ̀ka tó pọ̀ lọ bẹ́ẹ̀ lọ ni tọ́lọ́wọ́ bá ti sọ tọ́lọ́wọ́ bá yẹ sí àwọn èèyàn kan wípé ìmúra yín o bẹ́ẹ̀ bá mọ́ kọ́fà gbogbo ara dáadáa mọ́ ibi tó yẹ kẹ́ kọ́fà o bẹ́ẹ̀ bá fẹ́ gbáde ìta o mo rọ ẹ̀sìsì ti yí o yóò ti dáwọn tí wọ́n ti dàgbà dé lẹ́bù kan àwọn èèyàn lọ́wọ́ bá sọ ní Quran chapter twenty four verse sixty two ọlọ́ni wọ́n kọ̀ wá ìlú mi náà nìsá àwọn tí wọ́n ti fẹ́ kí ni o tí wọ́n ti dá lójókòó nú àwọn obìnrin tí wọ́n ti kúrẹ̀ tẹ̀ àti ìsírí ìtumẹ̀ wọ́n ti dàgbà àwọn tí ọkùnrin ò ní bùkátà sí àwọn náà ní bùkátà sọ́kùnrin ẹ bá ti dàgbà délé gùn ní ewu ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ gbogbo ìyá alágbájá ẹ múra dáadáa ẹ múra dáadáa ó níwọ̀n bá ti yé táìmù tọ́lọ̀ níkẹ́ níyì náà lọ́sí ní ẹmọ́ fún alé bọ̀ tí ò ní أن يضعن ثيابهن غير متبارجات بالزينة lọ́lẹ́ kò sẹ́sẹ̀ fún àwọn obìnrin bẹ́ẹ̀ tán bá sí aṣọ ọjà ààbò wọn lẹ̀ táwọn agbòmí tí ó yẹ kó ẹ̀skóòsì níta tó bá ẹ̀skóòsì lára wọn ọlọ́ni lè kò sẹ́sẹ̀ fáwọn èèyàn mọ́ lọ́gbọ́ ẹ̀yìn tẹ́ẹ̀ tí dàgbàdé lẹ́kùn yẹn tẹ́ẹ̀ bá ń síra lẹ̀ lé ní ẹ̀ńdẹ́sẹ̀ ni o òsì náà àfà tí ó máa fi àpájá lọ́bọ fún yín o a sì ní pé òjò láì náà bẹ́ẹ̀ láà ní pàfin lè gbógun yín ọlọ́mọ́sà wa bá nìí wọn tó bá ń tẹ̀lé jẹ káàkiri ìjọ ogun ẹ̀bá gbélẹ̀ kan yóò kàn yóò kàn wọn náà ṣùgbọ́n pé ọmọ kan gbogbo aláburú náà nìyí tá à ń sọ fúnra wa yìí ọlọ́run àti táìmù yín láti bẹ̀rẹ̀ ti gàdú ẹ ti bàlágà gẹ́gẹ́ bí obìnrin títí tẹ jáde láyé bó lẹ̀ ti lò láìsí yẹn ẹ sì fínífíní fọlọ́n ìdájọ́ tí ó ti bẹ̀rẹ̀ nínú sàárè ìrìn àjò tí ó jìnà tẹ́lẹ̀mí ti súnmọ́ bẹ̀ẹ̀ fánú yín báyìí sọ̀káwà fẹ́rẹ́fẹ́rẹ́ kí ẹ̀bù kámọ́jẹ́rẹ́ kó fi tí bá ti wájẹ́ àti pé náà bá sọ fún ọgbọ́n tó kan lá ní yíyí ni kẹkẹ gbóra yín dẹdẹdẹ kẹ dírẹsì kẹ kọfọ ara yín lóògùn ẹsẹ àpọlẹ mẹmẹ bí kò láti sọ gbogbo ẹ fún yín ni èsù wa ń tàn mí àtẹni bí èsù èsù yéèyàn àlùjọdún bí èsù bàbá ń kó nǹkan sí yín lágbárí àtàwọn tẹ̀yìn náà ń wò kọ́ sí inú àwọn tí òwò bá wọn lè rálùjọ náà wọ̀ tọ́lọ̀ ti sílẹ̀ fún àlùjọ náà fún wọn tó kú lẹ́yìn ìbá tẹ́yìn wò kọ́ sí nípa gbogbo ìdìdàkudà yín tí ìyá ilé ìyá ẹlòmíì dídàkudà àǹtí ẹlòmíì dídàkudà ìyàwó ẹlòmíì dídàkudà kò tó lè múra nọ́mà bọ́lọ̀ ń ṣe ní kẹ́ ń múra ọlọ́run bá wá ń sọ̀rọ̀ àwọn tó ṣe àyàfi fún nìyẹn ọlọ́run ní bá bá ti dàgbà débẹ̀ ní báwọn yóò bá ṣe kù kẹ́kẹ́ kù kẹ́kẹ́ kù kẹ́kẹ́ amúra amúra tọ́fà ara lọ títí mọ́ ọlọ́run láwọn yóò dẹ́ṣẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú o kó má yẹ pé àwọn náà gbà tí wọ́n ń síbi tí wọ́n ń sílẹ̀ lára wọn yẹn kìí ṣe pẹ̀lú èròǹgbà pé mo fẹ́ sọ pé kò sárúgbó gánà ẹ mọ̀ wípé arúgbó sobiri gbogbo ẹni bá rẹwà nígbò wà lọ́dọ̀ ó bá darúgbó ìran rẹwà díẹ̀ bí ojú wà lára ẹ̀ náà síbẹ̀ dà bẹ́ẹ̀ kọ́ tí o sì pé àníyàn yẹn ló wà lọ́kàn wọn o àwọn kan ti dàgbà ń di wọn náà fi wo pé tọ̀ ẹkùn gẹ́gẹ́ bí kẹ́kẹ́ yìí ọlọ́run ti sírí àwọn adébí bá lè mọ́ sí àwọn ibìkan lẹ̀ lára wa ọlọ́run ni tí o bá ti sí èròǹgbà yẹn nínú ọkàn tí wọ́n pé wọ́n fẹ́ so díẹ̀ tó kù náà wà lára wọn ẹ̀rì ọlọ́run wá parí ọ̀rọ̀ yẹn wípé wọn yà tààfíf náà kẹrùn làhùn náà ta ni wọ́n lè mọ sí ẹbì kan lè lára wọn kọ́fà gbogbo ẹ̀gbọ́n pa ọlọ́dún yẹn ló tún lóore jù fáwọn gan náà nígbà wọn bá ń sọ fún ẹ̀yà arúgbó bá nìyẹn kí ní kan ti gbẹ̀yìn àti ìyá ti wa ìyẹn gbọ́n wa lẹ́yìn ìyá wa tó yẹ pé tọ̀ gbogbo ẹ̀ náà kò kí kan bẹ̀ bá dálẹ̀ tó tún pín sí bẹ́ẹ̀ bàbá lọ́wọ́ fẹ́ yan ayé ìsinmi ẹgbẹ́ lómi tí ó ní sọ́ọ̀fì ìyá rẹ̀ kan mù torí nǹkan bẹ́ẹ̀ náà ẹmójúkó ìmúra yẹn wà very very important bàbá tuntun kan bí àtúntò wájú ọlọ́run kò ìṣẹ́jọ́ ẹnu ò ní sọ̀rọ̀ ní ọgbẹ̀rẹ̀ kìyàmà gbogbo tí ó jẹ́ kára ní tó kù yóò mọ̀ sọ ǹdẹ́ tí wọ́n sì ọ̀yàn ó sọ̀rọ̀ bí ó ṣe dàbí síta ní tí ó sinmi lẹ̀ dandandan láì pọ́ńtà ni gbogbo ayé ló ní ó mọ̀ wò gbogbo kára yín lọ́lọ́ ni ó máa sọ̀rọ̀ ẹlọ́wọ́ Quran chapter 36 kùtùkú sọ lẹ́yìn ikú yìí mẹ́wàá ó ṣẹlẹ̀ lọ́nà jẹ́ kídá tẹba wá dérí ìrọ̀dán ó tún lágbára sí tẹba wá tẹ́rí pé stéjì méjì báyìí wáfẹ́ fi máa sáyé ó sì tún sẹ́pẹ́rẹ́ o ìpè tọ́ ìnira alágbájá o ẹ̀lá pé ìgbàgbọ́ mi ìmọ̀nì mi ọ̀làjú mi àgbọ́yé mi sẹ́sìn ìbẹ̀rù ọlọ́run mi kò sí ìdílé fún pé kí n máa kọ́fà gbogbo ẹ̀ káàkiri kí n máa kọ́ kiri kí n máa kọ́ kiri ṣùgbọ́n yóò ní fi irun mi ṣe kí ni yóò ní fi irun mi ṣeré ara ti ń jábọ̀ fọlọ́run mo ti ní ìjáàbù tó kanlẹ̀ dẹ́dẹ́dẹ́ tó bá ti wọ látòkè yóò kanlẹ̀ ní iná fi sínú bá jù lásọ́ọ̀mù iná fi kírun iná fi kírun yóò lè ṣe náà dáadáa fi hàn máa ń tẹ̀lé èmi o ìyá bí báwọn fáṣọ sọ èmi èmi èmi ò lè ṣe máa láíláí ó ṣe dáa yóò ṣe dáa ó ṣe dáa kò ṣe tó nì yóò confam ẹ̀ sì lè kọ̀ǹpì ẹ̀rẹ̀ fẹ́ni tó ṣe rí pé condition kan náà ní ń bá ti láyé yìí tó yọ gbogbo kókó ẹsẹ̀ lẹ̀ tó yọ gbogbo ọmọ ọwọ́ lẹ̀ tó yọ gbogbo ẹlẹ̀ tó yọ gbogbo ìdílẹ̀ gbogbo gbáyà lẹ̀ báyìí ẹ́ tó fi wà ń sọ́ọ̀bù ẹ̀ tó fi rìn káàkiri ayé iná ni ó tún gbé lórí ìrún the same thing iná ni ó tún fi kírun fọlọ́ ìrún tí ò wọlé ìrún tí ò mú rárá olùgbọ́dọ̀ mi lè máa sọ wípé ilẹ̀ gbà ni ọba tí ó gbà ní bá sọ̀rọ̀ kì í ṣe mi jẹ́ ó ti gbé condition kalẹ̀ condition yìí lágbọ́dọ̀ tẹ̀lé ẹmọ sọ̀rọ̀ ní ẹni olóòfẹ́ lọ́mọ láyé oṣù mọ́kò ní lọ́kọ kò sí ní láyá ẹni kò sí ní borí òun ó ti bí tán ní àdíyè ọlọ́run ò ní gba alábọ̀ èyí sọ pé ẹni wọn kó títa ní oṣù ẹ̀ ìjà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dákun wọn ìta ń sọ yà ń sọ nípa àwọn obìnrin tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́m tí wọ́n bẹ̀rù ọlọ́m ní pé bóyá àwọn nǹkan kọ̀ọ̀kan ní òye wọn tó àbí rásàkásà kan ni wọ́n kọ́pì àbí má ṣe drọ́ọ̀tì wọn ọ̀p má ẹ̀rí so gbogbo ilé ìjọba ìfàkóbá fún yẹn ń gbà ní ìkéyàn máa ma pé nọ́mbà ló ti yẹ kéyàn dírẹ́sì ni so ìdírẹ́sì obìnrin mùsùlùmí kìí ṣe dírẹ́sì ẹgbẹ́ ẹni àwọn tẹkiníkì ni tẹkiníkì kan pẹ̀lú tẹkiníkì no gbogbo mùsùlùmí pátá lóbìnrin tó bá ti bàlágà oníbi tó gbọdọ̀ máa kọ́fà lára yunifọ́mìtì yẹn gbọdọ̀ wà bẹ́ẹ̀ èyí tí ò bá ṣe ni wọ́n ń dẹ́sẹ̀ sọ́lọ̀ mi unless tó bá wà nínú àwọn àgbàlagbà obìnrin tó ti darúgbó ọlọ́ọ̀lóyè ọ̀dà wọn àwọn tọ́lọ̀ ló yọ̀ ọ̀dá yẹn gan ọlọ́run tó ní káwọn tó mọ̀ bọ́ sọ ọ́lẹ̀ ńgbà ní kàwọn kọ́fà ẹ̀ tó lè wọn gan bá ti ń jáde ṣùgbọ́n káwà nú ilé kàwọn ní atúnkọ́fà ẹ̀ nì kì so kí lábá débi eléyìí náà ni pé ìkọ́fà ara àìkọ́fà ara lórí ìrun a máa ṣe kíni o a máa ba ìrun jẹ́ bẹ́ẹ̀ náà ni ṣe ìdíbàrún kíbla ìmá kúrò ní kíbla ń torí pé ìmọ̀ ọkọ̀jú sí kíbílà tó láńpẹ̀ ní kíbílà òun náà lè gábàzì bí ẹ̀bá kínú sí ọkọ̀jú sí lẹ́jọ máa tí ó sì ní ẹfíù ìrún tó kí ni ó kàn tẹ́sọ̀ sáìsì látọ́ ni ọlọ́run abéèrè ìrún ẹ̀ lọ́wọ́ ẹ̀ padà ó gbọ́dọ̀ tún kí àti tó bá ní ẹfíù àwọn ẹfíù sì yẹrẹ ní àtisọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa nígbà tá à ń sọ̀rọ̀ mọ́jẹ̀mú tó de kírun fi lálàáfíà ẹ̀ bóyá wà lójú ogun nísìn ọlọ́run fún ó fìrí yìí bí ọba nílẹ̀ kojú sí àbó tiẹ̀ mọ kíbla ó lè sa gbogbo pa ọ̀dà àmà ọ̀fírí ìgbà náà náà lọ́pọ̀ ọmọ ìwà akọjú sí kíbla ni ìyẹn ni àmọ́ bà wọn jẹ́ fún yẹn nígbà tí yẹn bá rẹni sọ fún tí yẹn bá ti dáàmù sórí àti sàlàyé fún wa pé kíbla ìṣe ibi tó wà náró ibi tó fẹ̀ ni pé pé ìgbà ní ó lè ṣe nípa fẹ́ yapa díẹ̀ ṣùgbọ́n pé gbogbo lọ́dá tí yóò kọjú sí gíblà látara ìdákanmọ́ ọmọ ìyá mi yóò ní kò kọjú sí gíblà àìgbàmọ̀lé tiẹ̀ náà tó àwọn mi ò sì ní kọjú sí gíblà ìyàwó pọ̀ náà lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wa nílé ìṣe dojúkọ ni wọ́n dojúkọ mọ́sálásí náà kan nígbà bí nílé ìjọ tí ń kọ́lé mọ́sálásí ló ló ń kọ́ fún un tí ń gbà tó ju bóyá ojú kan náà ni lòun náà wò pé ṣé níbi wá kúrò láyé tí ìnílé nǹkan tí ń ṣe fúnra mi kí n tó kúrò láyé mi ọjà kan mọ́ jogún mo fẹ́ kọ́ mọ́sálásí fúnra mi náà ṣèbí nígbà tí láyé mọ́ gbẹ́ni bá wọ bẹ̀ẹ́ kírun ládàá rí mọ́ ní kọ́míṣọ̀n lórí ẹnì bóyá ìbá ń sáyà rákà àbí àmì yẹ já pápọ̀ láti ṣe mọ́lẹ́lájí mọ́lẹ́lájí àpapàndòdò wọ́n bá dáálẹ̀ lóòótọ́ wọ́n dáálẹ̀ náà àwọn anípa àwọn expert àwọn tí wọ́n jó ní mímọ̀ àwọn fòkọ̀há àwọn tọ́lọ́bàtọ̀lẹ̀ ẹ̀rẹ́lẹ̀ àfà àwọn tí wọ́n dáńtọ́ lọ́mọ kí every muslim every muslim tó bá fẹ́ dá mọ́tọ́lá sílẹ̀ àkọ́kọ́ tẹ́ kọmọ béèrè mo lẹ́kọ̀ọ́ jú sí bẹ̀rẹ̀ kọ̀kọ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ foundation yẹ̀lẹ́ kọ̀kọ́ ti sẹ́kọ̀ọ́ ìwà tí wá sí yẹn sọ ẹ̀kẹ́kọ̀ọ́ yẹn ni máa ń fa ọ̀pọ̀lọpọ̀ bí gbọ́n ní kọjú tẹ́lẹ̀ ayé padà ẹ̀yẹ̀kẹ́ nìkan àwọn fíìsì ọba yìí lágírí ni oníláyé àti bọ́n bàbá wa tí ń ṣe nù ìlànìkẹ́ wọ́n máa sọmọ́ láyé láyé yìí àwọn bá ní ìwò ẹ̀sẹ̀ sọ wípé bẹ́ẹ̀ ti bá ìlẹ́dì tó ń ṣe nù kálẹ̀ rọ́nà lọ tí ọba yìí lọ́nà rántí wa ní ṣebódodo kan náà tí bàbá yìí náà tẹ̀lé bàbá yìí náà tẹ̀lé ẹ̀yìn fẹ́ ju ogún lẹ́yìn ìdí wọn ìdẹ́ ìdí ó fẹ́ gbogbo wájú wọn tẹ́yìn lórí díùsì ọ̀ràn ẹ̀ tó fi ọ̀ràn kún ọ̀ràn àmàmà ní ọ̀wọ́n wájú ọlọ́run tó lè kíjú wàhálà ìdí wàhálà bá dé kẹ́yìn nígbà pé sọ́wọ́ bàbá tẹ̀lọ́ fi ṣe kú fún mi tọ́wọ́ bá délẹ̀ tó pọ́n sọ nínú lóòótọ́ àtẹ̀yìn àtàwọn ọlọ́run yọ gbé yíyà bẹ́ẹ̀ ní sọ pé bàbá kan bàbá kan lè gan ẹ̀yin lẹ́ tọrọ fún bàbá ní pé rọ̀bánà àti ìdẹ̀ ẹ̀fẹ́yìn nílẹ̀ wọlé àníhùn láàrín kàbíyọ ọlọ́run bí ìyà tí ó bá jẹ àwa bá wa dọ́ọ̀mù tiwọn tọ́wọ́ náà kọ́ sí wàhálà ìfún yẹn mọ̀ púrúfù wà kan fún àwọn àbátí sọ́rọ̀ ẹ̀sùn labalábá bẹ́ẹ̀ nìkan kọ́ lọ́wọ́ máa sí wa ìnàmà àrùkọ́lá muhammad sallallahu alaihi wa sallam ebi ọlọ́run máa sí wa nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ ìdàwà ìwà ní madrasa ẹ̀rọ olókọ́kọ́ dálé kílẹ̀ níbi kan ẹ̀rọ olókọ́kọ́ lajú níbi kan ráàyè ló ti kíra jù lágbàáyé ráàyè ló ti kíní kan jù ẹkún yẹn dàṣẹ́ bẹ́ẹ̀ kan à ń sọ̀rọ̀ ànẹ́bí ń bàbá kan bàbá bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ bú ànẹ́bí lójú kọ́lọ́ yàwọn ọmọ ara wọn especially àwọn àtàlá kí ó tẹ́fẹ́ gbà fẹ́ bàbá kan kan rí tẹ́fẹ́ pé yóò hákan yáwó rẹ̀ àbádẹ́ ìsọ gan ọ̀rọ̀ lè délẹ̀ kó náà ní bákan ló ń tàn náà olóòmọ yẹ rí so ń tàn náà gbé kalẹ̀ ẹ bá kí wọn ẹ̀fẹ́ sí kébìlà ni so ìyẹn jẹ́ ọkàn àìfẹ́ sí kébìlà a máa fa kí ìwọ̀n bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ìtìsọ́lù ń dọjá àti bí máa dá bí mo sọ ni kí ẹ̀gbin kó wà lára ẹni tí ń kírun kẹ́yìn yẹn sì mọ̀ kẹni ẹ sí mà lẹ́nu wà lára wọ́n ẹ̀ pé kó mọ̀ ẹ́sẹ̀ tó fi parí ìrún ìyàpẹ̀ ní wà lọ́dọ̀ àwọn apá sàmì ní ó ti lọ náà àmì ní yóò tún òun yẹ kí yóò tún òun yẹ kí so ìyẹn jẹ́ ọ̀kan nígbà pásítọ̀ rẹ̀ láti lọ tọ́lọ́ èsì tí jì náà ṣùgbọ́n pé ọmọ pẹ́gbẹ̀ ń bẹ lára rẹ̀ lórí ìrún ọ̀sẹ̀ wa fi bẹ́ẹ̀ kírun àbáyé tó ti ń kírun àbíbí aṣọ rẹ̀ ẹni yóò nígbàtí ẹ̀dùn bá wà lára bákan náà nínú ẹni tẹ́rkù rúkní nínú àríká ni as-salah ìfi orígun kan lẹ̀ ní orígun ọrún àwọn àgbà ìrún jẹ́ fún ẹ̀dá especially nígbàtí yàn bá mọ́ mọ̀ sí ẹ̀rì láìsí pẹ̀lú ẹni excuse bákan náà al-amalu al-kathiru min ghairi jinsi jinsi as-salah min ghairi darura ẹ̀rì láì sí para àrùn ló wà tí condition dẹ̀ gbé wá bẹ́ẹ̀ pé ká sí ìrú ẹni bẹ́ẹ̀ ìrun yóò lálàáfíà ìkéyìí jẹ lórí ìrun àti kéyìí mú nǹkan lórí ìrun bẹ́ẹ̀ náà ni ìsìnádó lè bẹ́ẹ̀ rí ọ̀fẹ́rin a bí condition ti gba fún bẹ́ẹ̀ kò lè straight ní tọ́wọ́ kó lè straight kábìdì dáadáa lórí irun àrò orígun kan náà rùn so bí yóò bá ṣe rẹ̀ndẹ̀ ìran yóò ní àlàáfíà kò ní rùn ta amúdó sí yá dáti rúk ní ìfẹ́ ilé kà sí yá dáti fi rúkó ìwà sí yóò kámọ́ mọ́ sàlékún orígun kan náà àwọn orígun táàmọ́ ń ṣe lórí irun bí kéyìn ó lékún rùkú kéyìn ó lékún sujud rákà kọ̀ọ̀kan rùkú mélòó la máa rí bẹ̀ ẹ̀yà náà ẹ̀yọ̀ kọ̀ọ̀kan bí wọ́n bá sọ di méjì kí ló sì rún ẹ̀ tó máa mọ̀ sí ni ó mú yọ̀ dáa rákà kọ̀ọ̀kan ìforíkalẹ̀ mélòó la máa ń ṣe mẹ́ ẹ́ ní bọ́ ìbá adáṣe ẹ̀yẹrẹ yà àgẹ́gẹ́ òjẹ́ ni ẹ́ ẹ̀fẹ́ rẹ̀ méjì méjì tí ẹ bá sọ di mẹ́ta ńkọ́ tó mọ́mọ́ sí kò nírun kò nírun tó nígbà nabi sallallahu alaihi wasallam ibi sọlù kama ra'aytumuni usalli ẹkí ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kẹ́ mọ̀ nkì láyé ní alẹ́ mọ̀ amìlà amìlà ẹ̀sà alẹ́ ní amúrú na fọwọ́ rẹ̀ dùn ẹni bá sì nǹkan kan nínú ẹ̀sìn yìí ẹ̀sìn mọ̀ pé irun náà tí ó wá sí pé ìdí ànábì ṣerú ẹ̀ ọlọ́wọ́ dá lórí láyà kò ní gbà fèrè yẹn ti bàjẹ́ ìná ló ń jẹ́ rẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí ó bà rún jẹ́ òun náà nípa amúrú tẹ̀lé ní bá dẹ̀lẹ̀ àkáni alábáàbí ká máa gbé orígun kan síwájú orígun kan a máa bà rún jẹ́ rẹ̀ a o ó bà jẹ́ Ah, bákan náà nínú ẹ̀ nípa amadu wasalam kọbílẹ̀ ìtìmá mi ha yáni ìtìmá mi sọ́lá kí ẹ máa sálámà síwájú kó tó parí inú ó sì kí ni o ó bá àwọn jẹ́ ìdí pé lábáfilé sálámà kò sí nǹkan ní ìsìn bẹ nínú òun ta fẹ́ sí mọ́nù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kí nǹkan ta fẹ́ sí nínú òun sì wà nílẹ̀ káwálà ń sálámà inú yóò ṣe kí ni o ní ọ̀nà àlàáfíà bẹ́ẹ̀ náà nípa amadu yìí hálà fìlmáà náà fìlkìrọ̀ ha ká mọ̀ ọ́n mọ̀ kàkàkùkà especially fatia ìgbẹ́ta bá kà tán ìkàkùkà ní òjé tí ọmọ bá kà lo ẹni bẹ́ẹ̀ nǹkan ènìyàn ò di àlàáfíà ìgbẹ́ni tó bá pé ìgbìyànjú rẹ̀ sẹ́ni kọ́bọ̀ náà ni rẹ́ra bí ọ̀tọ́ sẹ́ ìgbà Islam ṣerú yẹn sì ẹ̀rọ kan bá ṣe àwọn afá máa fojú yá fi sọ̀rọ̀ wá rí ní ẹlòmínú wa náà látara ìlákàtún sí tọ́lọ́ nítorí ẹ̀dá ní àìbàbá rẹ̀ ló mọ̀ pọ̀mọ̀ ogójì ọdún láyé ní islam wọ́n bí inú ẹni bàbá tó bí lọ́mọ wọ́n bí bàbá rẹ̀ náà sílẹ̀ ní bàbá bàbá rẹ̀ náà gbà ní wọ́n lè gómìnà sí islam gbogbo fúnra rẹ̀ ti mọ̀ lọ bí ọmọ ogójì ọdún àrí ní ìlọ́lá àjọta ọdún ẹ́ tí bàbá kafáṣá ẹ̀ka tó kárí bí wọ́n ni àbí tápà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbí ìrọ̀ yóò bá ní sọ lé mi gàǹgà lórí lé mi gàǹgà lórí kódà ni ọlọ́run kí ojú ọ̀mù kí ojú ọ̀mù ìfàgbà nẹ́bì nẹ́bì òkè wà láàrin náà rí àwọn ọba yìí wọ́n dé láàrin náà àlẹ́bì ti lọ́gbọ́n tó dé <laughs> àwọn alágbà náà ní yéèjì kò sí wà láàrin náà gàwùkà náà ní jẹ́bẹ̀ ìjọ wọ́n ti ń kà wọ́n là dọ́ọ̀dọ́ọ̀ ní jẹ́ fèsì là wọ́n là dọ́ọ̀lì nígbà tá àti ẹ̀rí fátíà kà láwà mọ̀ túmọ̀ fátíà bí ọba sì mọ̀ túmọ̀ tí ń wí nínú fátíà jàmá nǹkan kìí ṣẹ́ṣẹ́ ìràgó eh, Ramadan tàbí tó sọ́rọ̀ tó fàáfíà fún wọn tó yọ́ ramadan tó kọjá náà lọ́lọ́ ní káàkiri kan gbogbo ẹ̀ náà àti ìrànwọ́ ṣe náà ni wà ilá ìdí ń bẹ ní fàáfíà táǹkà ni tí èsì bí ayà méjì àti mẹ́fà lọ ní jama nǹkan fi sílẹ̀ tó látara ilé bí a bá ń tẹ́ bá Muhammad kàńkà kúkà lórí irun tó sì Muhammad sí ìwẹ̀nẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀n yóò ní àlàáfíà bẹ́ẹ̀ náà ni fosco méjì àti bitarọ́ dúdú bil fosco so bí a tí wọ́n bá dá níyàn rẹ̀ padà lórí ìrún a máa bá àwọn jẹ́ fún yàn kí àríkínjáàmù yìí mọ́jà mọ́kìzó àríkínjáàmù mọ́jà mọ́kìzó ọwọ́ pọ̀ lọ ń bọ̀ gan ni kò mú rẹ̀ lọ́làáfíà tó ayé láníyàn pé ayé gbá níyàn báyìí báyìí sórí wọn à ń kírun nípa bá ti bẹ̀rẹ̀ lórúkọ pọ̀ àfi ìṣẹ́ lọ́wọ́ nítorí tú wálẹ̀ ìrún nípa parí nǹkan sálámà ìgbà tó gbọ́lé ìrún náà lọ́jọ́ wúlò fún wa يقص والأنفان في الدنيا والآخرة وصلى الله وسلم إلى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته Thank you. Uh, náà dáadáa ni bẹ́ẹ̀ náà tí a lè kí lórí nǹkan gùn láì bìkítà rárá bí tí ó kọ́ náà òun náà ni ọ̀rọ̀ náà fílà náàbí kí ìwọ̀n ọ̀nà nínú náà fílà àti kí ìwọ̀n ọ̀nà lórí nǹkan gùn ẹ̀sùn pé pléèdì nǹkan gùn ní ẹlikọ́ta nǹkan gùn ní kódà rọ́kẹ́tì nǹkan gùn ni àti bẹ́ẹ̀ Allahumma àyàfi sílà lórí bá délẹ̀ ẹ́ kí ní túnmọ̀ ẹ̀ ò náà ní wípé irun kọ̀ọ̀kan àwọn mọ́jẹ̀mú tí irun bá gbé wá orígun irun ọ̀ràn ìyànú irun agbọ̀dọ̀ gbogbo wá mọ́tílà lórí bá fa kí àwọn orígun gbà kí sọ̀rọ̀ mi kàn mọ́jẹ̀ mú mi ńgbà míì kó má ṣe mú wá masáré sampo ìfún wa díẹ̀ wà ní kí yàtọ̀ kí Allah náà ẹni tí ó fẹ́ wà nínú plane ní àmọ̀nàtà àbákọ̀ fún ẹni bẹ́ẹ̀ ó ní pé bí fọ́ọ̀kan tó bọ́ọ̀dù yín sínú plane bẹ́ẹ̀ tí mọ iye hours ẹ lè lò kárẹ̀ ń gbéra láti Lagos lẹ́sìn ẹ̀fẹ́ lọ láǹdì sí Jeddah àwọn Al-Madina bóyá Madina mo fi example fún àtọ́mọ ọmọ àbí hajj ẹgbẹ́ máa láǹdì sí Jeddah at least ẹlò uh, bí eh, close to five hours wákàtí márùn-ún ẹgbẹ́ máa pé eh, Madina ni ọmọ àtúnkà bí eh, five and a half hours so ẹ ti wo táìmù ní pé kò sí ọgbọ́n ẹ́ zuri maghrib and asiri yìí ni àti zuri yìí ni possibility kílẹ̀ sú àwọn sì ní túwá wáta ayẹ́ kílẹ̀ tí wọ́n fi sú before tiwa kílẹ̀ tí wọ́n ti sú láti nǹkan bí profile tiwa ń bí ẹ̀ náà irú yẹn ń ṣe inú ẹgbẹ́ tó bọ́ọ̀dù ní sí ló play ọláǹfààní kẹ́gbìn àrùn méjèèjì papọ̀ zúrì ni áfírí ni ẹgbẹ́ papọ̀ lọ́nà pé ẹ̀mí ìṣáì mọ́gúrúbì ó sì gùn ẹgbẹ́ bí àmì àmì ẹ̀rìn ìgbà méjèèjì náà papọ̀ lọ́nà ṣùgbọ́n káàkiri wá sọ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé èèyàn rántí olùbí zúrì nílé kan tó bọ́ọ̀dù wọn sínú plane plane wá gbéra ní okùn asiri lọ́rùn ẹ̀ asiri ń dẹ̀ ní tó bá ní kó kí lókè ní plane ń fi yí káàkiri yóò kọjú sí kíbla ńgbà ní kò ní kọjú sí kíbla ńgbà ní ó tún jẹ́ plane lórí pé wọ́n bá ní kíni o wọ́n bá ti mọ́sálásí fi ọ̀pọ̀lọpọ̀ plane láńgbò náà ń gbé wá nàìjíríà kò ní mọ́sálásí nú ṣùgbọ́n mi rò pé plane kan bẹ tó jẹ́ ara àlùbáríkà ti ń bẹ lára wọn náà ìlú wo ló ń ṣe káàkiri ayé ìran àti èrè ọ̀rọ̀ wọn gbowó fún bọ́ọ̀ ẹ̀wọ̀n lè mọ ìwé tí kọ́ ni transportation bó ti wà ní àdúgbò ìbá ti pléèdì sáré lórí ó dàbí àwọn àgbà kan dàbí ẹni pé mo gbọ́ ọ̀nà pé àwọn ìgbé ìfẹ́ tó ná bẹ̀ náà tí èsì pléèdì sáré ní wọ́n gbọ́dọ̀ kírètì ẹ́ tí wọ́n dẹ̀ ṣe kí ni so ti plane bá ti ń pèsè kíbílà ẹ máa mọ̀ ó bá ń ṣe ìdíkó ń bẹ̀ ẹ̀ ní kírun lásìkò ni àwa ní irú plane tí ò ní yẹn ni ọ̀dẹ̀ ti wọnú ẹ̀ àìsí kírun láìsí kí ni o láìkọjú sí kíbílà irú ẹni yẹn ni àyè ń jẹ́ òkú mọ́kànjú kírun rẹ̀ bóyá ẹ wọ́n lè ti land before kílẹ̀ tó sú láti tètè mú pásítì ẹ̀rọ bọ̀ tó bá wá sí pé kò sí ọgbọ́n yóò yà sọ ásìrì yẹn di alẹ́ ni a sọ pé kò kì bẹ́ẹ̀ kóóyé lè kóóyé kó kiri ẹ̀ ó fẹ́ tìkí bílá ó fẹ́ tìkí bílá kó kiri ẹ̀ sọ́rọ̀ tá ń sọ yìí torí wípé irun ọ̀sán kò gbọdọ̀ di alẹ́ láíláí kódà kọ́ wà lórí ike yìí kọ́ wà lórí inú mọ́tò kọ́ mọ́ láǹfààní àti lè bọ́lẹ̀ ọ́ kì bẹ́ẹ̀ náà ni ó lè débi kọ́ condition ní ìdẹ́sìn gbé wáta ti sọ fún alẹ́ kan pé ká bo ara wa tí yẹn bá wà níbi kan ni pé pé kó tó lè rasọ tí ó fi kọ́fà rẹ̀ á sì lè ó di mọ́gírì mọ́ lọ́wọ́ àwọn apóni kò kì í hò iṣẹ́ ni pé òfin ló ń fẹ́ lè kí i torí pé àsìkò òun fọ́ pàtàkì ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ inna salata kanat alal mu'minina kitaban mawqutan kama fi surati an-nisa quran chapter four verse one oh three so látàrí eléyìí ìyẹn jẹ́ bí ó ti jẹ́ lórí ìbéèrè tí ọmọ ìyàwó béèrè ọlọ́run kó bá ní ṣẹlá bẹ̀rẹ̀ fún ọmọ tàwọn náà last question. Thank you. àwà eh, ní lórí ìran àti wíńdò pẹ̀lú orúmú náà múná lọ àbí èèyàn wà lórí ìran sanfàn gbogbo eléyìí náà bá ìran jẹ́ tó fi yé ṣùgbọ́n mọ́ tó ló sọ pé ó rí bí sí kíni seriousness náà nínú ọ̀run ṣùgbọ́n bá jẹ́ títí ló fi jẹ́ náà èèyàn ń bọ̀ wá mọ́sálásí wọ́n ti jẹ́ rákà méjì kó tó dé bẹ́ẹ̀ni àrúbẹ̀kọ́ rákà méjì ló ń bá èyí náà símọ̀ tó sí máa bá ti sáláwọ̀n òun náà gbìyànjú láti mọ́ méjì tiẹ̀ náà wá bẹ́ẹ̀ni àrúbẹ̀kọ́ ìmọ́mọ̀ wá sáláwọ̀n ìwá mú méjì tiẹ̀ náà wá làwọn kan dé náà bá tún tò sẹ́gbẹ̀ tiẹ̀ náà kí wọ́n lè tò ẹ̀kọ́ náà tún ya ìmọ́mọ̀ fún wọn lórí eré á sọ pé kò sí tó burú mẹ́ láti ẹ̀dínà àwọn afá tí wọ́n takò lọ́tì ìṣẹ́rí kan tàbí ẹ̀rí tako so kò sí tó burú mẹ́ tó lè jẹ́ ìmọ̀ọ́mọ̀ kí lọ́fà torí pé ń gbà mọ́mọ́ ti sáramà wọn ò sí lẹ́ni tí ń kí jàmọ́ ọ̀mọ́ ó ti dáàmú tiẹ̀ kí bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ mọ́mọ́ ti sẹ́kẹ̀ free so bí ìlú yẹn wá ti wá sẹ́kẹ̀ èèyàn free bí ìyẹn ti ń dáàmú ẹ̀ kí kí ní yàtọ̀ láàrin pé wọ́n jọ yẹn so kò sí ẹlẹ́kẹ̀kẹ̀ kan mẹ́ so wọ́n lè ṣe bẹ̀ kí ó sì tó burú mẹ́ bó ti yẹ náà. Tí ẹ bá ti ṣe, tí ẹ bá ti ṣe, kò èèyàn wà lórí irun ó ṣe sùjúdù kan ó wá ń dá òsì pé ṣe sùjúdù méjì ni ó ń ṣe ni àbí ẹyọ kan ni yóò mọ lórí ìkó bá lékè lọ rẹ̀ ọ̀rẹ́ pé méjì kéèyàn máa wò pé ah, eléyìí ló tẹ̀wọ̀n jù ó wáyé pé méjì ló tẹ̀wọ̀n jù lọ́kàn àfilẹ̀ sílẹ̀ ó yẹ ṣùgbọ́n tó bá wá kírun tán kọ́ àṣẹ sùjúdù sáré lẹ́yìn sálámà que aṣáko fi sọ́lá kí yóò dáòtù pé tó mú kàbáyìwá mú kàbáyìwá bí wọ́n bá parí ìrìn ẹ̀fán àforíkan rẹ̀ méjì ìyẹ́ra kàbáyìí mo kí pé mo foríkan rẹ̀ lẹ́ẹ̀mejì àbí ìforíkan rẹ̀ lẹ́ẹ̀mejì ìgbìyànjú náà lè kọ́ sí lórí àgbèrè lọ́dọ̀ ẹ̀pẹ́ tó lékè lọ́kàn ní pé ọ̀kan ni mo fi ṣe ẹ̀yà mọ́kèjì wa ló ti jẹ́ náà وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة